tó ìdájẹ ń bẹ ìjẹ lórí ye tí mo gbọ́ mọ́ wọn ká ah, eléyìí tó lágbára náà o tó ní kẹfọ́ táyì bọ̀ ìmúhùn ní irú àlọ́ ní ìjọba ẹ̀ ìjẹ́ ah mo kan mo o wa

ọlọ́run bá sàn ilẹ̀ sàn lórí ọlọ́run bá bá tún dún ilẹ̀ sàn lórí lápapọ̀ ìdáàbòmọ̀ lọ́wọ́ fẹ́ yọ. Ah, ẹnìkan lọ́lọ́run bá fi ṣe sábà di oríire mọ́ṣáláṣí wa yìí. bí wọn bá ti ń bí lára wọn ń ń bí pẹ̀lẹ́ mi torí àìsí ẹ̀mí wọn bí ń bá ń ṣe ìlẹ́jọ́ máa ṣe sùn. ọlọ́run ẹ̀sán àti àdéhùn rẹ fẹ́ni tó bá ṣerú ìta báyìí ọlọ́mọ ti wọ́n o gbogbo ibi kíni tí wọ́n bá ọlọ́mọ bá sọ wọn àwa fi fi wọn báwọn a fi ṣe àdúrà fún àwọn kọ́mítì tí wọ́n ń dó ti àwọn ìmáàmù wa látàdọ̀ ẹni tí rẹpúsẹ́ǹtì chairman wa ni bí gbogbo àwọn tí wọ́n dá akọ lẹ́ẹ̀kan táwa ò lè dá ẹ̀yẹ̀ kan mà ọlọ́run sọ̀rọ̀ gbòyìn lẹ́sàn dáadáa ọlọ́run sọ̀rọ̀ gbòyìn lẹ́sàn dáadáa jazakumullahu khairan barakallahu fi juhud. àyíká ní kí wọ́n á sọ̀rọ̀ lé lórí ó náà ní tí àwọn ìmáàmù wa sọ lẹ́ẹ̀kan ó náà ní pẹ̀kí yàtúndínà èsì máa Ah, ọlọ́run ló ṣàánú wa ṣe rí kò sí ìjẹ́ tí ń jẹ́ Islam tí kò bá sí ìmọ̀ ṣùgbọ́n kí wá ṣe gbogbo mùsùlùmí ni mòmí ní tàbá fi dá lọ́jà wò láti rí wípé nínú àwọn tí wọ́n jí àsìkò kan náà pẹ̀lú ànábọ̀ àwọn sábàtàn táwọn tó dá ànábìrò ṣe káwọ̀ dá ànábìrò àwọn àkíńtẹ́ra wọn ní mòmí ní tọ́nà ọba ní pé káì sọ bẹ́ẹ̀ ọlọ́ni kọ́ láti àrọ́bù àmànìyàn ọlọ́ni àwọn lárúwáwọ́ oko wọ́n ní mòmìnì wá ọlọ́ni kún lábù tó pèrò tí ọmọ ní fẹ́ ara rẹ̀ sí ní ní wọ́n yóò jẹ́ ká mọ importance irú tọ́pìkì yìí táà bá mọ̀ sí àwọn ìyájẹ́ bí ayé ní àníbà ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ tó lọ ní wọn ò tí ì náà ọlọ́run bá sọ láti dín ìdí ìmánì wọn kí a lè mọ bó làwọn ṣe dín ìdí ìmánì yẹn tí wọ́n fi dín dáwọ́dà yẹn. ìtàn pè ní ìmáà kò fẹ́ẹ̀ sí nǹkan nínú ẹ̀sìn wà tó léwu tó olóléwu lórí wípé èyí lè máa ṣe gbogbo tí wọ́n ń pè ní dáadáa kó máa kírò kó máa dàrú kó lọ hajj ó ṣe gbogbo ẹ̀ tó jẹ́ pé iná lọ̀rọ̀ rẹ̀ ń jà nítorí pé iye máa ń lè ní ààrẹ olóòjọ́ jẹ́ pé tí àwọn àfọ́ àbá májẹ̀mú wípé kí làwọn àdìsọ́ làwọn bó fi iṣẹ́ yẹn ẹ̀rí pé ìgbàgbọ́ ògúngórí ní nínú rẹ̀ ọlọ́run kọ́ wọlé ayéjọ́ rẹ̀ kó ṣàánú wa tó tá a bá fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú ọlọ́run eré tó ṣe wípé ẹnìkan náà wà wọlé ayé yìí gbé pa àbùkátà ìpìlẹ̀ rẹ̀ kìí ṣe kí wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn alábáwọ̀ ọkọ̀ pé wọ́n ní mánì àyímáyé èèyàn ní ìpera rẹ̀ ní múùmí ní kọ̀mọ́ tí ó jẹ́ ìmánì ìpòdépò pé ó jẹ̀mú. ìmọ̀ bóyá àgbà tí mo sọ yẹ yẹ wa tẹ́rí etí mo sọ ẹjọ́ igbó èmi tó di tẹ́kíníkà yóò yẹ wa sí. ìgbẹ́ ìgbẹ́mọ̀ ní pé àìmọye èèyàn ń bẹ tí wọ́n ṣe tí wọ́n kọ tíra tí wọ́n jẹ́ ìmáàmù ńláńlá tẹ́kítíra tí wọ́n kọ kì í ṣe ọ̀rọ̀ síra àádọ́ta síbẹ̀síbẹ̀ ẹni kí wọ́n sọ tí ń jẹ́ ìmọ̀ ní wọ́n mọ̀ sọ tí jẹ́ ìmọ̀ tẹ́lẹ̀ ní tí ó bá mọ̀ pé tí wọ́n ń pè ní ìmánì lọ́dọ̀ àìsùn náà ó yàtọ̀ sí ń jẹ́ lọ́dọ̀ àtayọ̀ bọ́ọ̀ ní ẹ̀ náà ń di ọmọ tí ń pè ní kìí ṣe nǹkan kékeré nǹkan tó da ẹ̀kọ́ ni tẹ́lẹ̀ ìgbà tí yẹn bá kọ́ máa kí ní jẹ́ ìmọ̀ẹ́ni òdodo ìgbà yẹn ni yóò tó máa bóòlù yẹn ti fẹ́ bíìlù jẹ kí láá bíìlù yẹn lé lórí jẹ́ bóòlù àti fẹ́ protect yẹn bóòlù àti mójútó kí ìmọ̀ẹ́ni òfin ní di oògùn mọ́ wa lọ́wọ́ bóòlù fún àmàtúmọ̀ kí nǹkan jẹ́ òògùn amòbú ẹyin torí gbà mí àwọn yóò ní yorùbá mi ò yá wọn. tí ìmáàlì yorùbá ní di ògùn máyà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ń sáwọn èèyàn ń gbé kiri tí wọ́n ń pè ní ìmáàlì òkú tìfẹ́ tẹ̀yìn àṣà tí ò ní káwọn. Tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbọ́kúgbọ́ tá a bá gbọ́ láti ibi tá a bá ti gbọ́. Tẹ́ ẹ bá lọ yẹ̀wò ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ní ìfẹsẹ̀kọ níbi ìmáàlì. ilé rí ẹnì kan tí ó ní wípé àwọn tó ní mẹ́ta lọ́kan ẹwọ̀n kaba ẹ̀mà tó tí wọ́n sọ wípé tàwídì mẹ́ta lọ́kan sọ́rọ̀ ọ̀dọ̀ orí orí rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ yé lórí tí ń jẹ́ mẹ́rin mo rò pé àlàyé mi pé kódà mẹ́ta tí ń mẹ́ta yẹn tí a bá há sí ìjọ ọlọ́run ọba kù òun làwọn èèyàn al'imanu billahi mujmala al'imanu billahi mujmala fáàkì tó tọ̀sí rẹ̀ oníkẹ́ ìyàn kọjá pé ọlọ́run bá wà lẹ́yìn tó bá ájà kó wà mọ̀ fáwọn kankan bẹ olùkà ló lè ṣe mọ̀ fáwọn kankan bẹ tó bá fẹ́ ṣe ọ̀dọ́ lọ sí fẹ́lẹ̀ ní ìfẹ́ àtàkì màá kó ló ń kọ ọ láwọn àròyìn bí mo ṣe sọ yẹn ó yẹ ní àtàwọ̀hídì lójúmọ̀ wà ní ìmánu lójúmọ̀ tẹ̀lọ́lọ́gbọ̀n. now ẹnìkan wá mẹ́ta nínú mẹ́rin lẹ́yìn ikú ẹlọ́wọ̀n bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ mẹ́ta tó kù tẹ́ ẹ̀ṣọ́ ó ní mẹ́ta lọ́fẹ̀ẹ́ tẹ̀sílẹ̀ fún tọ̀wọ̀hẹ́ lẹ́wọ̀n kí tó bá ti rí bàbá wà ti dé tó bí ò nírò rẹ̀ ó ṣe ní ìmọ̀ ó sì pẹ́ra rẹ̀ lápá kó ló tún ti dé ó lè fẹ́ràn wà lọ àwọn tí wọ́n jọ sọ́ra wọn dé àwọn ọ̀gá rẹ̀ náà ẹbí wọ́n lè ń ó bùkátà sí kéèyàn kẹ́kọ̀ọ́ pa rẹ̀ ó bùkátà sí kéèyàn mọ̀ pa rẹ̀ ìyẹn ló fà tó jẹ́jẹ́ pé ń pé wù ní kí n fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí gangan ni pé kí ni nǹkan bá ń pè ní àjùmá kí ni nǹkan tó ń jẹ́ bẹ̀. èdè lárúbáwá ní tó gbajúmọ̀ jù táwọn afáà máa ń sọ ni wípé al-iman huwa tasbih huwa kì í fi ń jẹ́ ìmáàdù ó ní kéèyàn gba nǹkan lódìdí pẹ̀lú ẹ̀rí ní pé ìgbà tí àwọn ẹ̀gbọ́n ànábì wa Yúsúfù alayhi salatu wassalam tí wọ́n sọ fún bàbá wọn pé à kíkà búrò wa tí kò tẹ̀lé wa jáde ká jọ jẹran lọ bàbá wọn ní ọkọ̀ wọn ò bá lẹ wọn ni àmọ́ wọ̀rí à tí kòkó bá jẹ ń kọ́ àá ìkòkò ọ̀jẹ̀ ta àsìkò tó báyìí àkóso ìṣe wọ́n sì mú lọ ìgbà wọn mú lọ wọ́n dìtì wọ́n jù sí kànga ìgbà tí wọ́n jù sí kànga wọ́n mú aṣọ rẹ̀ wọ́n pẹran wọ́n fẹ̀jẹ̀ rẹ̀ rá ó padà sílé ìgbà wọn padà sílé wọ́n wá sọ fún bàbá wọn pé ilé bàbá wa iná nàìjíríà a ìwé asáré ìdè àti ilé títà wàtàrọ kìnnà àwọn oúnjẹ gbẹgbẹ́ bí ọmọ kékeré fa àti aláwọ̀ ìgbé ìgbé gbogbo sì dé ìkókò bá pàjẹ́ wà á máa ń sàbí mọ́kùnrin ìlànà ìbẹ̀rẹ̀ làwọn afáà ti máa mú yí pé àjìmáàmù wà tàbí wà máa ń ta bí mọ́kùnrin ìlànà ó ní ìgbàkóòtọ́ là ń sọ ó ní ìgbàkóòtọ́ là ń sọ láti bẹ̀rẹ̀ àwọn àpá sọ wípé àjìmáàmù òun ni yàtọ̀ sí bẹ́ẹ̀. bó jẹ́ ṣe pé ṣẹ́gun sẹ́ni ìlú ẹ̀kẹ́ ọ̀dùn kékeré kan fún ìdá fún yẹn rẹ̀ níjọ́ mi. sálàyé mi pé ṣùgbọ́n lákòótán tí wọ́n bá ní kiri jẹ́ nínú ìdí lárúbáwá ni o ẹja sọ yìí pé àtẹ̀síyékò wal iqrar àtẹ̀síyékò wal iqrar ẹja sọ bá. ìkíni àgbà nǹkan lódodo kó jẹ́ fi nǹkan yẹn ní nínú ìdí lárúbáwá ìgbà tí ń jẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá wá ní pé ó dà nínú ẹ̀sìn wa yìí ní gàgà ní jẹ́ ìmọ̀ kí ni jẹ́ bẹ̀rẹ̀ àwọn àfọ́sọ̀ yìí pé àlìmánú máa jàmáà ọmọsànù náà tẹ̀ àlìmánú máa jàmáà ọmọsànù náà tẹ̀ ìtí wọ́n ní ìmọ̀ ó ní nǹkan tá a bá ti lè rí lóòrùn márùn-ún kan lára rẹ̀ tí kan nínú mara àrùn yẹn tó bá ilé bọ́ sẹ́yìn dàí pé mọ́ nìyẹn láàyè díẹ̀díẹ̀ o dàí pé mọ́ nìyẹn ṣe ó ní ààyè alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ ó ní ọ̀hún ọ̀hún

ọ ní ayé ayé aláwọ̀ ní òun náà irọ́ nípa ò lè sọ yẹn torí kí wọ́n kọ́ lọ dá ọkàn ẹ̀ òṣìṣẹ́ni tó rí ọkàn lẹ́yìn ọlọ́run mo rò pé ara yìí mi ti nǹkan alákọ̀ọ́kọ́ yẹn gbogbo ẹni tí ó bá ní ìmánì tó jẹ́ ìmánì ti Islam ó gbọ́dọ̀ ní pronounce pronounce yẹn ó dẹ̀ lè fi rinlẹ̀ ní ẹni òun wá ní ẹ̀ẹ́dẹ̀ kọ́ọ̀dùn bíríjàlá ó gbọ́dọ̀ jẹ́ wípé ẹni tó fi ẹnu rẹ̀ sọ yẹn ní bẹ nínú ẹ̀mí ẹ̀ tó bá fi ẹnu sọ tí kò bá sí nínú ọkàn rẹ̀ ìyẹn là ń pè lágàbà bèbè ìyẹn là ń pè ní sọ̀bẹ́sẹ̀lú ìyẹn ń pè ní nípa tí wọ́n jẹ́ mùnáìsì láyé àlejò náà látara tí wọ́n fòrò náà ṣe ẹni tó wá lè ṣe àìlà ìlànà tó sí ló ń dá àdájú gbọ́ aṣọ́bù ní ní ìdìmá ahú wà àmúwàrà tó bí ẹni ìtàwọn afẹ́ àti ìpòtò wọn yẹ gọ́mọ̀ láì tó mùsùlùmí gọ́mọ̀ láwọn ọ̀pá wa gọ́mọ̀ ní káwọn ṣe gíríkà wọ́n fẹ́ protect owó wọ́n fẹ́ protect nǹkan tí wọ́n wá wọ́n fẹ́ protect ipò tó bá tẹ̀ra wọn ìsìláàmù

sẹ́wọ̀n pé lọ́dọ̀ àwọn kan ìfín jẹ́ ìmánì parí síbẹ̀ kó dà lọ́dọ̀ àwọn kan ìfín jẹ́ ìmánì parí síbi àkọ́kọ́ ẹnìbọ̀dì tó bá ti sọ ojú ti mọ̀ ní àwọn náà ti tẹ̀ra wọn mùsùlùmí àìmọye àfa wà nù wọn ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ló parí sí ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta bẹ òun ni àmàlóhùn lílẹ̀ ọ̀tà àmàlóhùn bil arkan ẹ máa rí pé gbọ́rọ̀ tí mo ń sọ ẹ lónìí lónìí ní parí ẹ̀ ó ti di lónìí mélòó báyìí mẹ́ta ọ̀hún bil lisan ẹ̀kẹ́kọ́ọ́dún bil lisanan عمل بالأركان المراد بالأركان الجوارح الجوارح èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ nǹkan tó sọ pé lòun di ṣọ̀kan a lè yọ al'amal kú níbi musamman al'iman àti ìdá alìsúná wà jama'a ni lọ́dọ̀ àwọn èèyàn kan kò sí tọ́kàn ọba àmọ́ ṣiṣẹ́ kẹsàn ìyẹn ló bí àwọn agúnmẹ́jì kan tí máa lọ láàrin àwọn àpá àwa nípa ókìlò tààrí kò sọ lọ́pọ̀lọpọ̀ wa òtù lọ lórí kó tó ó gbọ́dọ̀ nǹkan tó ṣe pé òun ló sọ́kàn òun ló gbàgbọ́ ó gbọ́dọ̀ tó ṣiṣẹ́ káàdẹ̀ sọ wípé ara ìmáàlì níṣẹ́ yẹn Al-Qur'an gbé wá Al-Qur'an gbé wá ọlọ́ni wà máa kí á lọ lọ́hùn léyìn á ìmáàlì ọlọ́run bá ní òun ò lè ìmẹ́rin ń ndụ jíjà ojú kọ báyìí mọ́kúrú àwọn àrùn tí ẹ ti ka kú síbẹ̀ yẹn káàtì ń sọ ìgbẹ́kẹ̀ ẹ ka ti sí káàbà ọlọ́run ló mọ̀ nira láàrẹ̀ a máa lè bẹ̀rẹ̀ lọ kékeré a ìmọ̀ iná lọ́hà rìn náà ìyá ọmọ àti ìlú àti ara nǹkan tá à ń pè ní ìmánì ní àwọn iṣẹ́ ẹ̀sọ̀ ní àwọn iṣẹ́ ó wá kú méjì yọ̀dí ìlú ìmánì yẹn máa ń lékún bìtọ́ àti rọ̀hmánì ní ìmẹ̀lẹ̀ kẹrin yọ̀dí ìlú bìtọ́ àti rọ̀hmánì tó yẹn máa ń lékún pẹ̀lú pé kí yẹn máa tẹ̀lé àṣọ tó bá ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run ìmánì rẹ̀ ó máa gbèrú ìmánì rẹ̀ ó máa ṣe kí ni yóò máa gbèrú lẹ́mọ̀ tó máa tẹ̀lé máa gbèrú yóò máa mú fọ̀ yóò máa mú fọ̀. wàyà nkùsù ìmánì ẹ̀ máa ń dínkù ìmánì ó máa jáwálẹ̀ yóò máa jáwálẹ̀ bìtọ́ àti ṣe ìkọ́ bọ́ ti yẹ pé ọkọ̀ ti fẹ́ sọ̀rọ̀ àrẹ́dọ́mọ̀ èṣù ọmọlẹ́yìn èṣù kí o tó lè pera rẹ lori gẹ́gẹ́ tí irú ìgbàgbọ́ yẹn ní nǹkan tá a fẹ́ sọ lónìí yóò dálé lórí nǹkan márààrún yẹn gbọ́dọ̀ pé sára ìgbàgbọ́ rẹ ó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ tó pronoun ó gbọ́dọ̀ jẹ́ wípé nǹkan tó pronoun ṣe yẹn àti nǹkan tó wà lónìí ó ṣe lè yàrá ó gbọ́dọ̀ jẹ́ wípé òun iṣẹ́ yìí ṣe ọ́ lójú kòkòrò àti máa ṣe tọ́lọ̀ ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ife mímọ́ ẹ̀rí ilé ìlú jẹun ó lè dínkù ìyájẹpọ̀ máa pa fún nǹkan tí mo ṣe ọlọ́run tí ọba ti rí bá ìgbàgbé nípa fẹ́ bùdí inú ọ̀rọ̀ lè bíòdì wọn ọ̀rọ̀ lè bíòdì wọn tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀nà wo la lè gbà tá rí ìmọ̀ ìwà bíò ọ̀nà wo la lè gbà tí a rí ìṣẹ́jú mo fi ṣe background yẹn ibẹ̀ náà máa tún padà sí ibẹ̀ náà máa tún padà sí olóòrí tí ní táà ń pè ní ìmọ̀ nìgbẹ̀lẹ̀ àwọn èèyàn gbóyé láti bí òbí ìmọ̀ẹ́nì tí ó ṣe wípé kò ní jẹ́ ìmọ̀ẹ́nì tí ń bẹ̀ẹ́ mẹ́kọ́kẹ̀dà àsìkò kan tí ìgbàkẹ́ kátẹ́gùn kàgbé lọ torí àìmọ́yé èèyàn yá ti di nǹkan wọn wà lọ́yà ẹmà wọn ẹjẹ́ fún wa alákòjú rẹ̀ sẹ́mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ táwọn ike rò wípé àwọn àfá àwọn ìjẹ́ àfá nọ́mbà wán tí ní ìpìyà ní àwọn àfá àwọn ó ní àwọn ní ọlọ́run ọba jù àwọn ní mọ ọlọ́run ọba jù síbẹ̀ ní àwọn ní wọn jókòó ókè wá gbà pé àwọn ṣé lọ́bí oúnjẹ fi ń dín orí jẹ́ fi ń fún àwọn èèyàn táwọn afá bí àdúgbò fún. ẹni tó gbà yí pé ó ṣe lẹ̀ lónìí fún òun lówó títí ìpínlẹ̀ rẹ̀ láfa kí ẹ nígbàgbọ́ ẹ dá mi náà. ṣé ẹ mọ̀ ní pé èèyàn ti ń kí wọn èèyàn rí tó wà níwájú lẹ́bi máa tó sì ṣubú làwọn jẹ̀mọ́ bá sáré ti pín ìmọ̀ ìmọ̀ ṣubú kí lóde ìgbà wọn ti àwọn èèyàn wá kéré o ẹ̀yìnwá mọ iye ẹ̀yìnwá mọ iye wọ́n ní kan náà àwọn àbúrò wa wọ́n ní ọ̀lọ́ sọ́dọ̀ èèyàn kan ló bá ní kọ́ sáré mọ́ òun gbó kéré pẹ̀pà ló ń bá mọ̀ ló ń bá gbó kéré yẹn kó náà tó máa ṣe súnà ni o wọ́n ní ń fi ayé rẹ̀ tí ẹni tó ya ọba ní ìmánì tí ẹ̀mà fẹ́ bí ìdí ìmánì tí ó jẹ́ ìmánì tí yóò dúró tí ó jẹ́ ìmánì tí ó tọ́jọ́ mọ̀rọ̀pájọ́ mi tí ó jẹ́ ìmánì tí ó dúró tí ó lè tí ó jẹ́ tọ́jọ́ nọ́mbà tí wọ́n máa ń ní èèyàn máa dáadáa èèyàn máa ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀. èèyàn gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ nípa àtẹ̀wọ̀fì èèyàn gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ nípa ọ̀nà wo ni màá gbà ṣe tẹ̀síhùl àfihàn. so number one ìdí máa ń ní wa tí òfin ní yìí jẹ òun ni tẹ̀síhù tẹ̀síhì wà tẹ̀síhùl àfihàn. توثيق التوحيد wọ́kà ṣe ìṣòlá. Èyàn gbọdọ̀ ló mọ wípé àtúndà ìsìláàmù gan kí ni jẹ́rẹ̀. Tí kì í bá ṣe bẹ́ẹ̀, àwọn akọ̀ pẹ̀lú àwọn ní Mùsùlùmí, wọ́n mọ̀ láwọn kan àwọn tí ń pera ní Tí mẹ́ta lọ́kàn ní kéèyàn ní pé Tọ̀hídùn ìlàhíyá gbogbo bíyá ẹ̀lẹ́ àti mọ́rin ọ̀sùn. bóyá nìyẹn ti fẹ́ nígbàgbọ́. ìgbàgbọ́ tí ó lè kúrú ó gbọdọ̀ jókòó lórí ẹ̀kọ́. mo rò pẹ́lá yóò tí bá ní ẹ̀kọ́ nípa èyí ṣubú ẹ̀rà tòjú rẹ̀ ni ẹ ohun tí ojú àwọn ọmọ yìí wù ú ní abẹ́ fìràwọ̀ ó ní agbára àbí

ṣùgbọ́n aláì Musa ń kún wọn lọ. Fàátà wàhálà pàwọn ìyá àkókò náà hálà náà ní ìlà. Ó bá láwọn èèyàn kankan kúrò bí tí wọ́n sáàjì jókòó sí kankan. Fọ́ọ̀lù ya Musa, wọ́n ní rẹ̀ Musa, ìjà Allah na kí lè sì fún Musa fún wọn. قال إنكم قوم تجهلون أي مكان دعي لهم والله توبة النعمة كنفع توحيد أول بي الإيمان nínú jẹ́ ìmáàlì tó fẹ́ iman òjì náà jòjì wa Muhammad kan kan bákan a wà wọ́n bá mú ìdá wọn wọ́n bá ní wọ́n ń tọrọ lẹ́yìn àwọn náà wọn sáré náà sọ fún àlẹ́ pé a ìjà ńlá náà ya àníwá tí kàmá ńlá fún wọn àná ń ṣe orí kéré àwọn eléyìí náà ti ní. ilé àlẹ́bí ni ọlọ́run ò ti ìlànà ọlọ́run ni inú ìkan táwọn èèyàn mú sá sọ ń dùn ní ẹ̀yìn náà sọ̀rọ̀. ẹ máa rí wípé sọ̀háàbì yẹn ní kí wà náánú ṣùgbàfáàhù àádé ní àìsìgbà láàmú gbà náà náánú ṣùgbàfáàhù àádé ní ìgbésìgbà tí kì bá ṣe bẹ́ẹ̀ ni àlefọ̀rọ̀ ọ̀pá tí ẹ wá rí tó burú jù yẹn lọ àwọn àtẹ́ńtẹ́ra wọn láàfáà láwùjọ láti lè mọ báwo láṣe gbé ìmáàni wà lárugẹ báwo ní mẹ́rin wọ́n sì jòkó foundation wo ló máa jòkó lé lórí àkáàtì wo ni ó jòkó lé lórí a ní láti lọ kẹ́kọ̀ọ́ nípa àtọ̀ ẹ̀jìdá ìjẹ̀kẹ́ ń bẹ ó gbajúmọ̀ lábàá rẹ̀ wà lábàá rẹ̀ sì wà lórí fóònù yìí mọ̀ ó kọ́ mọ̀ dáadáa àwọn èèyàn máa ń sọ ọmọ kan ní wọ́n mọ̀ lọ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ sì ṣe tẹ̀sí mi o bọ́pọ̀lọpọ̀ sí máa mú wọn lọ sí boarding school lọ́wọ́ sí ìjọba mùsùlùmí làwọn tó bí ó wá wáyé ọlúdé ìgbà tó wáyé ọlúdé làwọn òbí ẹ̀bá sọ pé táìmù ọlúdé kí ó lòdù kí ó máa lọ lé kí ó ó sáàyè pé bí ọdún bí nǹkan ìtàjú mọ̀ sá kò sáfẹ́ lọ lé kí ó tó àwọn òbí dáàrí sí ọmọ yìí tí ẹ̀mọ̀ nígbà tó bọ́ bá lo ọdún lọ́jọ́ alákọ̀ọ́kọ́ tó rí ìlú lọ nígbà tó bá yí ọdún kẹsàn-án ọdún kẹrin yóò gba ara ọmọ yìí ò ló bá pè gúnlẹ̀ ẹ fẹ́ lọ ní kí ni problem ẹ lọ́mọ bá ní à ah, ó wọ̀n lọ jàre tẹ́ ẹ bá fẹ́ kó wọn lọ wọ́n ti kó sùn wàá dùn sí lọ ẹ gbọ́dọ̀ fún ọ ní àfa tó lè dáhùn béèrè mẹ́fà tẹ́ ẹ bá ti lè mú àfa tó lè dáhùn béèrè mẹ́ta wa owó lọ. ẹ̀rẹ́ ìmọ̀ aládẹ́wò ló lọ́mọ òlélẹ̀ ọlọ́dẹ̀ ni kí wọ́n yá àfa àkàn tó ṣe dáadáa wọ́n bá ti àfáà yọ. nígbà wọn lọ oníbèrè tó fẹ́ bèrè níyàn ní oníbẹ̀ kẹ́kọ̀ọ́ ìtàn oníbẹ̀rẹ̀. nínú ilé ìtọ́jú lárúbáwá ti ń bẹ lọ́wọ́ mi yẹn ìdí ìtọ́kọ̀ bẹ nìyẹn ni pé haliláhu mawudu ìbò haliláhu mawudu ìbò ìtumọ̀ rẹ̀ ní pé sọ́lọ́ ọmọ bá ń bẹ. àfáà bẹ́ẹ̀ ni ó ní àrí ní ṣàtìlàkù àrí ní ṣàtìlàkù mo fẹ́ rí structure ẹ̀. ẹ rí i pé ara nǹkan tí àwọn kan ń kó sí wa lórí ni wípé ń tá a bá fojú rí ni ká ìjẹ́ ní tá a ti rí ẹgbà díẹ̀ a ní it happens naturally bí wọ́n ń ṣẹlẹ̀ ní ẹ abstract àdánwò afáàlóhùn ti gbọ́ ó ní kí ni ẹlẹ́kejì ẹlẹ́ẹ̀kejì ní pé wọ́n máa ń sọ̀rọ̀ kádàrá àgbọ̀dọ̀ wà sọ̀rọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ wà lóòjọ́ kí lẹ́lẹ́kẹta ní bàbá wa lè kí wàrà nǹkan tẹ́ máa ń sọ fún wa òun ni wípé àwọn èso ọwọ́ náà èso ọwọ́ náà ṣe èsì àwọn kìíní yóò wà lọ́jìkà tí wọ́n kí wọ́n ti sọ fún àmì tó ta ìlọ́jì wọ́n wà lọ́jìkà tí ó ti tán ọlọ́jì tán afáàtọ̀ tó ń gbà sí pa sí ó ní tá à ń sọ lọ àwọn Yorùbá wọ́n ní èlùbọ́lá wàrà ọmọ ẹran ṣe nínú gbá wọ́n béèrè béèrè ara nǹkan tẹ́lẹ̀ tí máa ẹ̀rí tó sẹ́rẹ̀ inú àwọn afáràn yẹn máa ń bà ló kọjẹ́ jù láyé àwọn afáràn ẹ̀rọ màkan orí ibú lọ́ba àwọn lọ́dọ̀ tó kórè ibú bọ̀ lónìí ẹ̀wọ̀n náà lọlé tó fòun lẹ́gbàá kò nínú ilé jù láyé òun ni ọjọ́ tó bá fẹjọ́ sọ̀rọ̀ bá fẹjọ́ kan náà ṣé mùsùlùmí ẹni tó lọ lọ kò tó báyẹn lọ ẹjá kan kí ló tó fi wá lọ sùkú sí ní yìí ó ti irú ìdájú àwọn bàbá ń lọ sùkú kí wọ́n bá ti ẹ̀dá jí ọmọ ní láti wá sọ yí ìgbà àwọn bàbá wọn kò sàánù wa ọmọ kan náà tó ń pé ìdánwò ń ìdánwò àwọn mi wà dúndò pé ah ẹjọ́ ọ̀nà ló mọ owó káwọn náà máa ọmọ ọlọ́mọ lùkúdò lórí gbogbo ẹ̀ náà wọnú ara wọn náà ni ẹlòmíì ní àánú rárá sì ìlà tó ń sọ̀rọ̀ ṣùgbọ́n yàn bó ti kú rẹ̀ kó kéré mọ́ nínú ọ̀dà kan rẹ̀ kò tí bá ń sàrẹ̀ gẹ́gẹ́ tó fi ń bá mi létí à ó yìn dédé jọ létí ìdáhùn àwọn àbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ìdáhùn àbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ó ní bẹ̀rẹ̀ ìdáhùn rẹ̀ lọ́nà wo ó ní òkè alákọ̀ọ́kọ́ náà nígbà tí mo kọ́ ọ létí ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ẹ ó ní àṣà oró di alàmì mo sì sọ ní ibi ìlànà àrùn ìtumọ̀ ẹ̀ ní pé mo fi ìlì pẹ́yìn

sẹ́ǹtì wọn àfá àkọ́kọ́ ní aláàkọ́ mú kú ọmọ òwe ó ní ó dá òkè ọ̀rọ̀ kádàrà ń kọ́ ó ní ṣe ní pé ṣé ńgbà tó débi lónìí ó ti mọ̀ tí màá gba ìpín ẹ̀ ọmọ òkè lánàá tí a ń sọ fún ọ sí àwọn ọmọ ọlọ́sọ́dọ̀ òkè tí ó ti mọ̀ ọ létí kádàrà ọlọ́run ti kádàrà kọ́ ìgbà ó ti gbọ́ ó kẹ́lẹ̀ kẹta ó ti wò pé àáfà ò ní rẹ́lẹ̀ kẹta dáhùn ó fẹ́ fi àìmọ̀ sí àáfà hàn lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ṣé n fi àìmọ̀ iye àwọn ọmọ làwọn òbí lọ rán lọ kẹ́kọ̀ọ́ láti ta nítorí pé ìjọ ìṣẹ̀ ní ìmọ̀ ní òye wọn àwọn ọmọ wọn padà dé wọ́n sọ wọ́n ti ṣe tètè fún wọn example tó pọ̀ dáadáa. àwọn gẹ́gẹ́ láwọn bímọ àwọn gẹ́gẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. àfáà ni wípé ọwọ́ tí mo fi dá ọ tí wọ́n kọ́ ní kéwú kéèké ní ìpìlẹ̀ tọ́nà ti dá ọmọ yẹn kó tó ti pọ̀ fẹ́ gbére ìtò gbére ìdí àwọn ọmọ sọ pé gbogbo ẹ̀dá tó ìpẹ́ ni ó ní ìpẹ́ ni ebi tí mo ti fún ọ nígbà tí òun etí yẹn náà kí lòun náà àwọn ìpẹ́ náà nìyẹn náà máa jẹ́ báwọ̀ ó nígbà tí ìpẹ́ yẹ ìpẹ́ ló ìtọ́ra ilé tó bí ẹ má jẹ́ ìtàn jẹ́ tó fi gbọ́ ọmọ yẹn kalẹ̀ tí òbí kékeré yìí. àìlẹ́kọ̀ọ́ àwọn òbí rò ní hàndùẹ̀ pé ìjọba ní ọba fẹ́ bíòdì imán tí ó lálàáfíà tí ó lè kó ń lo oní láti lọ kẹ́ ẹ̀kọ́ nípa rẹ̀ lọ́dọ̀ àwọn apá gbogbo ṣílápù tààlẹ́ tí ìmọ̀mù bá ń ṣe ò ní máa jábẹ̀ tọ́lá bọ́ bá rọrùn ìwọ náà wá tíà ṣé ẹ rí iye làwọn òbí wa ń gbìyànjú láti máa ṣe ń jẹun tó fi jẹ́ pé kí lọ́mọ tó lọ ilé tí wọ́n tọ́jọ wàhálà tó bá ti parí báyìí ẹ̀rì tó kìlà wà ní àlókù náà àti wàhálà tí ò sàkàpà yóò máa ti sàkàpà rìn yóò máa jẹ́ ṣubú láti gbó lọ ẹ̀rì tó méjèèjì tó bẹ̀rẹ̀ àdúgbò ẹ̀kọ́ ní tí ò sì pẹ́ rárá àwọn ọ̀dọ́ ti ń lò nìṣèlú ó parí kùránì pọ̀ yọ wàhálà báyìí wọ́n ní à ó ti gbé tíra ó ti ó ti bọ́ bá parí kọ́ ìdá ó kọ̀kọ́ kọ́ ìdá náà sáni ìgbà tí wà ní wàhálà ni ó máa hàn sí ni ọ máa hàn ni ó máa hàn ló fi gbà á ìgbà tí èsì yẹn má ẹ lọ kọ́ ìdá bàgàdájì ń parí bàgàdájì báyìí wọ́n lọ gbé ń lọ wàhálà tẹ́ bá wo àwọn tíra yẹn ẹ máa rí sí ọ̀rọ̀ ìmẹ́ẹ̀lì ní bẹ́ẹ̀bẹ̀ tí ń bẹ́ẹ̀ ni àdúbẹ̀ kọ́ ìyẹn là ń fi máa ń lọ pààrọ̀ ni kò sí ìmẹ́ẹ̀lì sẹ́ni tí ọ̀kẹ́kọ̀ọ́ pàtó wà ńlá ojú ìkan ní ọgbàgbọ́ kí ẹ̀ ní àwọn ayé ń bẹ ìmẹ́ẹ̀lì kan lòun náà àwọn àkàrà ń tẹ̀lé òun káàkiri ìmẹ́ẹ̀lì àdìọ́kàn òun náà ní ń pé kò lè dáa fún náà tí ọ̀rọ̀ tí wọ́n bá mú wọ àwọn ibi kan àdìọ́kàn náà lòun náà o àdìọ́kàn ti Islam tá a fẹ́ protect tá a fẹ́ mójútó tá a fẹ́ bíwò tá a fẹ́ tá a fẹ́ kó gbèrú lára wa èèyàn lè má láìpọ̀ o. mo ní ìmọ̀ bóyá ọ̀rọ̀ mórí sọ tí a gbọ́ mi ní sá èèyàn lè ṣe kí ni èèyàn lè má láìpọ̀ ọ̀kẹ́kọ̀ọ́ pa ẹ̀. wá mọ́tínù kan ìlà àkéyìdà kọ̀ọ̀kọ̀ lọ́dọ̀ àwọn ìmọ̀ àbẹ́ tí mọ́mù bá yàn pọ̀ tí wọ́n bá ní màjálísù tí wọ́n ti ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ṣe mọ́wọ́n ń bẹ̀ tó nọ́mbà wà ní ẹ̀ka alákọ̀ọ́kọ́ tó nílé ṣe yẹn ọlọ́run bọ́ yóò ṣe wà ní abẹ́ pé kí èèyàn máa torí tá a bá sọ pé abẹ́ ti tẹ̀lé sí èkó at-tawhid tá ní abẹ́ ti tẹ̀sí èkó al-aqida àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò gbọ́dọ̀ má pé lọ́ndà tọ́pìkì yẹn nọ́mbà wán ni dirasatu ilmi at-tawhid tù ni kí o gbìyànjú àtàhámúlú fi àyàtì láhìr tawhid àtàhámúlú fi àyàtì láhìr àjọ̀wọ̀ ẹ wò ó ẹ wo àbá onílàmíyà oníṣàárọ̀tì àbdáàrò ìṣòjọ́rọ́tì máa ń kọjá àdáàna ṣubúlánà àìsàwọ̀jà ẹ̀ wọ́lọ́ ìdí àbá ronú sí àwọn àrà tọ́lọ̀ wọn bá ń dáyọ̀ wọ́lọ́ pàápàá jùlọ tó o bá ti kan lákọ̀ọ́kọ́ yẹn sọ̀pọ̀tì bóòlù ànábìwá Ibrahim alayhi salatu wa sallam bóòlù ti dẹni tó máa ìràwọ̀ làwọn òbí ẹ̀ máa ń bọ̀ gbogbo àwùjọ wọn abọ ìràwọ̀ ni wọ́n àwọn àràwọ̀ ní amúlọ́lọ̀ ibẹ̀ ló lajú sí ibẹ̀ ló dàgbà sí ìgbà tó mìíràn dàgbà ó rò pé ìràwọ̀ wo lè ní òbíṣẹ́ ọlọ́run ìrùkọ́lá yìí mẹ́tí ẹwú ọlọ́run ó ní wọ́kì Ibrahim nínú afẹ́ jẹ́ kó ní ẹ̀fẹ́ àwọn ń fi àwọn màlàkù ti sọ́mà àti sàlámà jánà aláìhìn láìlú rọ àtọ̀ ìgbà tó lè sú ó wá rí ràwọ̀ kan ah, ah. ràwọ̀ lè fa ìkó lè yóò máa rọ̀bì ọlọ́lọ́wọ̀n bá mi sàlámà àsálà kọ́lẹ̀ láà ṣẹ́bùl àṣù ṣùgbọ́n gbà tó wọ́ọ̀kù à ah, ọlọ́run ọba tí ó mọ̀ wà ìmọ̀ existence nígbà kan tí ò tún ní sí ilẹ̀ máa ń dà ní èmi ò lè fi yẹn sọ́rọ̀ wọn. àwọn kan ní aláwọ̀ yẹn kan sùn sígbà ayẹ nìkan láti ilé ló sùn sígbà ayẹ olùgbàlà olùgbàlà gẹ́gẹ́ ti wá kú lọ́dọ̀ wọn ìgbà olùgbàlà kú ẹni tí ọ̀wá fẹ́ kú yóò wá máa wá agbára ẹni tó ti kú tẹ̀lé tó wàhálà dé ìgbàgbọ́ kan náà ni àyìnlẹ́kọ̀ọ́ ni òjò lálàáfíà a ìmọ̀ bóyá ọ̀rọ̀ mi ẹ̀ ń yé wa ẹ gbìyànjú dáadáa tí èèyàn máa ronú sí àwọn ààrà tọ́lọ̀ bá ń dá ìgbà tí ìbọ̀wọ́ ìmọ̀ ní kí èèyàn wọ́ ọkùn ó lè wọ́n lè máa sùn ní ìbọ̀ ìyá àwọn ìlọ́lọ́ ó náà tó kó tó rí òòrùn lọ ó náà tí ẹ bá ń ronú sí àwọn àrísàmì ọlọ́run àwọn ohun àmì ọlọ́run ẹ̀lẹ̀tẹ̀wọ̀n níyà àwọn àrà tọ́lọ́run bá ń já nínú ayé ó tún yàn kí èèyàn gbàgbọ́ wípé kò sí ẹlòmíì máa kù ta ní ń bẹ ní ilé ayé tó ní agbára tí agbára wá kọjá ayé wá ń bẹ̀rù ẹ̀ tí ọlọ́run tàlẹ́ntàn bẹ́ẹ̀ jẹ́ pé àwọn sáà di wọn kí ni nǹkan náà tí àwọn èèyàn ń bẹ̀rù àwọn èèyàn rò pé ó ní agbára tí ọ̀sán fún tí yóò fi ní yìí sí lẹ́yìn ọlọ́run kò sí nǹkan mi ní máa ń dúró di ọjọ́ àwọn ẹnìkan tráfù láti kò wọ́n lásìdẹ́ǹtì níwò wọ́n ní wọ́n bá ṣe àwọn ẹran tí wọ́n jà fáà nínú gbòòrò pé ẹ dákun àwọn èèyàn yìí kan ní kíní kan ti ṣẹlẹ̀ yóò nígbà wọn bá débẹ̀ wọ́n ní kí wọ́n ti kú wọ́n á jókòó àwọn ọ̀pẹ káwọn ń ṣe wọn ètò wọn ká ṣe oyè wọn láwọn ọ̀rẹ́ kó a na ebu onye ọkwa ọ̀pá kí nígbà tí wọ́n ní bá pọlọ apá rẹ̀ lọ. bí wọ́n náà bá mọ̀ sí àwọn tí wọ́n ń pa àfúnpá tí wọ́n la wọ́n ọjọ́ ọ̀rọ̀ mọ̀ sí ẹ̀rí fún onílà ni ó yé wa láti kẹ́kọ̀ọ́ tó yẹ kóró padà ní àlè fi bí ìdí ìmánì kòkò torí wípé wàá rí pé kò sí ẹnìkankan nínú wọn tí kò ní ìpèníjà lórí bí táa ti máa jámọ̀ mi nímọ̀ níbi ìpèníjà ni níbi ìpèníjà ni o ẹjá mọ́ ànábà Ibrahim alayhi sọ̀rọ̀ àtọ̀ ó ní mo sọ̀rọ̀ ẹ̀ sánlẹ̀ tí ẹ̀wọ̀n tí lẹ́yìn ìgbà tọ́mọ ọlọ́wọ̀n bá tán tó lòun ní máa bọ ìràwọ̀ stẹ́ẹ̀pù tó gbé lẹ́yìn ìgbà wọn ni wọ́n sọ fún bàbá rẹ̀ wípé ilé kọjá àní ìrìnàlẹ̀ ẹ̀sìn ní máa làbíyà bàbá mi iṣẹ́ yìí ọmọ èmi ti máa o tó bá rí bẹ́ẹ̀ ẹ tẹ̀lé mi ni o tẹ́ bá ti tẹ̀lé mi bàbá nísìnyí mà ṣé ojú ànábì Ibrahim látara ọ̀rọ̀ yẹn ó rí tó àbí òrí tó ẹ̀dáhùn ó jẹ́ ẹni tó bàbá rẹ̀ ní àrọ́ ìbùn áńtà àní àálì àjíyá Ibrahim yóò Ibrahim ṣe ìjọ ìsọ ni wípé àwọn òṣàtò ohun ìwọ ní hmm. na wà yóò ní ìmọ̀lẹ́jà máa bá bàbá bínú kéde wá jẹjẹ kí bàbá ẹlòmí ń bẹ láyé ó ti kú olókù ọ̀rọ̀ òjò àti ọ̀parí òkú ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ òbínú kò sẹ́kọ̀ọ́ kò sẹ́kọ̀ọ́ à ẹ̀gbọ́n àníbọ̀ Ibrahim alayhi salatu ní sàlámù nàlẹ́ bàbá ọlọ́ọ̀lọ́wọ́ mọ̀ bá yín tàà sàmùfẹ́rò látàrọ̀ ìmọ̀ bọ̀ tọrọ àforíjì aláàánú ni ìmọ̀bọ̀ tọ́rọ àkọ́ ṣe ẹ̀mọ̀ ní pé step by step ó kú lọ́dọ̀ bàbá rẹ̀ ń padà ń àwọn ènìyàn ń gbòòrò ìgbà tó ti pé ń padà ń àwọn ènìyàn ń gbòòrò gbogbo èèyàn mọ̀ tí ọmọ àti ń sọ pé àwọn yìí máa sọ lọ́hùn máa kí a lọ lọ́dọ̀ ọtí ẹ̀ irú ọmọ òun wá ló ìjẹ́ tó ní òun sáwọn sáwọn ẹ̀ náà ó yẹ kó wọn níbi ọdún tí wọ́n ti ń gbà náà ṣùgbọ́n ó ní ara mi ò yá bàbá wa là wà á níwú gbòdò ó lọ sí sáré tó wọ́n sàmúsà tán Torí pé ó ní wọ́ta lọ́yìn láàfin dáadáa, ṣùgbọ́n àwọn fún bá dáa wáyé ó Ọ̀rọ̀ yẹn sáré yìí mú sọ àwọn ìyẹn ló fa tẹ̀mí iná fàtà yẹ̀kọ́ ìgbà tí wọ́n ń gbá àwọn tó gé òsàyé káàkiri àwọn ọmọ kan sọ nǹkan kan tá a gbọ́ ó ti sọ̀rọ̀ nípa àwọn ọmọ kan ọmọ yẹn wọ́n ń pè ní ìbọ̀rọ̀dì yòókọ́ ìlàwú ìbọ̀rọ̀dì ń tí a mọ̀ pé ó ti fa wàhálà ní tẹ́lẹ̀ torí wàhálà ni ó ti fa wàhálà ló kà ń pa àwọn ànábì ọlọ́run èèyàn ndị tí wọ́n Ibrahim sì dé wọ́n ní àhántà fàáìtà háàdá lè na Ibrahim Ibrahim àwọn òrìṣà wọn làwọn kó kalẹ̀ tí wọ́n ló ṣe ìfẹ́ pẹ̀lú wọn. àkọọ́lá

ìrùkúrò ah, mi wa ìjẹ́ bí àti ṣíra ìṣẹ́ ìlú sọ pé kọ́wà rẹ̀ bẹ mọ́bẹ̀ wọ́n sì sápa ẹ̀rí àwọn olóṣà pé jàrí wọ́n gbé ẹgbẹ̀rẹ́ kan wọ́n làwọn àfà wọ́n dìbò òṣà wọn wọ́n ní òṣà wọn kí ló sáyé wá ń wò iṣẹ́ ẹ̀sìn lọ́lọ́ gbogbo nǹkan àdòkí gbogbo nǹkan àdòkù ọ̀dọ̀ wọn lẹ́sìn bá ilé tí ìmùtáyọ̀ ọba ṣe ń lò máa rí òmù máa tó gbà ẹni mú tó máa papò lé lórí. Èsì ń tọ́fà ìṣẹ́kọ̀ọ́ ni. Wọ́n náà ní fàrọ́jà ń ilà àǹfùsèyí, pàpọ̀ ọ̀lù ìnàkùn. Àǹtí mo bọ́ ni mọ́, àwọn yàn wúra wọn báyìí kíá. Inú yóò máa bá làákà ìmọ̀ tí ìsáwọn làwọn ń sàbùsù wáyé. Ìjọ́sọ̀ ìtọ́nù òfin wálẹ̀. Tó máa ló fi tú aláàrùn ó sì hì, wọ́n bá tún gbẹ́rù náà wọ́n ní ìlàkọ́jì àlẹ́mùta máa ha wọlé ayé àtòkù ọmọ tẹ́lẹ̀ tún lè sọ̀rọ̀ ọmọ ẹwà gbogbo ànájúwà Ibrahim ó ní afata abudu na mi ní ìlà máa la yàrá òkun ṣe àwọn aláyàtọ̀ ó ní lẹ́yìn ọlọ́run ẹwà máa ṣe tí ò láǹfààní tó ṣe fún tí ò lè ní lára ó pè lápò ṣe ọyún wẹ̀lí máa ta abudu na mi ṣe ọyún kẹtẹ́ ń fi lẹ́yìn ọlọ́run ẹ wò ó ẹlòmíì ọ̀bá wọn bọ tí wọ́n ń bọ ní ọbẹ̀ bá wọn sáà ń jọ́lọ́ lọ lọ́dọ̀ ọmọ sọ fún yín wò. onídọ̀ ọ̀rọ̀ ní o kò tó bẹ̀ tí wọ́n sọ ní dára ní ìbọn yìí sọ fún o yóò ti pẹ̀sẹ̀ nípa ìwọ́n tàbí nípa ìwọ́n tàbí yẹn. tí ìwà àti bàbá kan wọ́n ti ìwà ìwọ́n ni wọ́n lọ bọ ọ̀bẹ̀bẹ̀ lẹ́yìn tí ẹja pẹ̀ bá sọ mí kiri sí ọmọ pẹ́yìn ni ẹ̀yin náà bàbá àwọn àti ọmọ aráyẹ̀ mú kò sí ìgbàjọ́ Ibrahim ní ìpìlẹ̀ lápò ẹ̀yìn iṣẹ́ ọyún wọ́n lè máa sáàbùdó náà ní ìlú yẹn kọ́dà ọgbọ́n tó ń sọ yẹn yọ̀lọ̀ bẹ́ẹ̀ ṣe pé ráyé lágbà ẹ̀yìn làkà yìí kí ló dé ó sì gbà tọ́lù ṣàrò yẹ kó wọn sọ̀rọ̀ áàlì tàṣàkọ̀ nǹkan tó pa ibi tọ́rọ̀ ara wọ́n ní ẹbí sínú iná bó ṣe wulẹ̀ wọ́n ní ọ̀pọ̀ èèyàn ń yọ olóòdì rìn bó ṣe wí so bó ṣe adara kó lágbára tó tó lè bí agbára tó ti bí ìlú wọ́n ní ẹbí sínú iná bí ó ṣe gbé ìbọ̀ yìí mọ̀ sínú iná kò sọ ẹ̀dá ẹ̀dá nílẹ̀ yìí máa ṣe iṣẹ́ yìí ipò lẹ́lòmíì wá tó ìsìlámù rẹ̀ àwọn kankan wà ní nàìjíríà ó ti wà ní sáàbù fáwọn àti ìṣèlú àwọn ìlú náà wá fẹ́ẹ́ dé ìwé ìdí islam ọ̀lẹ̀ fún un. ìgbà tí imáyé ò sí nílẹ̀ ìgbà kẹ́kọ̀ọ́ ò sí nílẹ̀ ní àbá lẹ́kọ̀ọ́ débi wípé láyé sí ìbàlẹ̀ ilá máa kẹ́sàbà lọ́ọ̀bù lánàá wà mọ̀ọ́lá báwo ló ti torí ìgbẹ̀sẹ̀ kí ni kan náà wọ́n wá láwọn ojú sínú náà imáyé ìròyìn jẹ́ torí in tí wọ́n ń pè ní ìmáàní ò túmọ̀ sí tó ti ẹ̀wò ní bá onílé ayé ìgbọ́n tí tiẹ̀ bá bá ọ tí ìmáàní bá mú ọ dúró ẹ̀yìn rẹ̀ ọjà fún ọ ọ lọ. a mo rò pé mi jù sínú náà ṣẹlẹ̀ síná. gbòrògbà gbọ́mi ọlọ́run ọmọ ọba tó láàrin garíta ní kí iná yẹn tí déèyàn àṣẹ máa déèyàn ayọ́kò rẹ̀ àní rẹ̀ iná máa di tó tutù wọ́n máa di ọlà fún ọlọ́run ní àwọn dèrò ìpè àwọn ní ti padà sọ̀kò ó láàyè nìkan òṣòkò tó wà ìgbà ó ní wàá àtàjì ìlúkó wà máa tẹ̀lé ẹ̀hún àmì ìlú nìta bọ́lá ti gbé wa ń bọ̀ lóde ẹ̀ ń fi ẹ̀yìn àti ń tẹ̀sí lẹ́yìn ọlọ́run ọba yẹn torí yìí ò lè bí láàrin àwọn eléyìí wà máa ya àbùdó náà ní dúró nílá wàhábì náà aláwo ìtumọ̀ rẹ̀ ẹ̀kọ́ tí kùránì fẹ́ já mú bẹ̀rẹ̀ ni pé ìgbà tó dúró tó dìrà tó dúró tó tó fi tó ń sì lẹ́yìn ọlọ́run bá lẹ̀ ń tí ń wá tọ́wọ́ ọ̀nà tí ìṣẹ́ ọlọ́run tó ah, mi nǹkan títí ń wá tí ò rí ọlọ́run ní apara sí fún. náà ni pé Ibrahim bí ọlọ́run padà fún Nǹkan tí ìyẹn náà ń tó ọba lè fún challenge yẹn pẹ̀lú àjọ ọ̀nà ọ̀lọ́ ojú ká wípé ẹ ẹ mọ́ wọ́rí ẹ mọ́ wọ́rí ní ìbẹ̀lú kò ní ṣẹ́ẹ̀dẹ̀ wà lẹ́yìn rẹ̀ gbogbo àdánwò yìí ìtorí káìsẹ̀ wá ń ṣẹlẹ̀ ló wá bọ̀ kó kù ẹjọ́ náà wá pa tó wọ̀n sàárẹ̀ nǹkan. àárẹ̀ fẹ́ fi rẹ̀ kó o lè tí ó bá níbi àwọn nǹkan mìíràn tó ń ṣe sí ọ̀dá kó o lè mọ̀ pé ọlọ́run ọba jù ẹ lọ ó lè gbá ẹ mú bọ́ bá ìṣe padà sọ́dọ̀ rẹ̀ yóò bọ̀ bí ara rẹ̀ yóò mú kú ọ ìrògbà àgbọ́ mi yé nọ́mbà wà nìyẹn o tẹ bá kúrò ń bẹ̀ yẹn tí kì í bá ṣe ìmọ̀ ẹ̀yìn ta ní ìlú ní ikú yìí à ó tó bí ọmọ yóò wà bí ọmọ òun tán yàtọ̀ wá ní ọmọ yẹn lọ dúnbù rẹ̀ ẹ̀gbọ́n eh, mi yé ṣe mọ̀ pé gbogbo àwọn tá à ń bẹ́ àgbàlagbà ọ̀pọ̀ yìí ló pé láti pé o ayé ló bẹ̀rẹ̀ ayé o mọ́mù tó wà ẹ̀ ayé torí lẹ́nu ọba tá a délé ayé tá a bá rọ́mọ ayé yá dà tó wà tọba wa ọlọ́run bá tẹ wọn kọjá bí wọ́n ti dùn tó wá hundred ní dájú mi ó ti yẹra yẹ tọ́lá jẹ́ mi tó dùn tí wọ́n sábà rọ̀ máa wa sábà lọ lè tó nínú gbogbo wa yìí kò ẹ wá wo àwọn nǹkan nínú àwọn nǹkan wá tó wà wa at á di ẹni màá yìí. ọlọ́run wá fún Ibrahim lọ́mọ ní ṣe after eight kò wá tó síbẹ̀ o ìgbà tó máa yẹn wá di twelve to fourteen years sí dàtọ̀ ẹ̀ or fourteen years ló ń tẹ̀lé nínú àwọn tíra àbẹ̀ sí àtàwọn há di twelve àbí fourteen máa yẹn sí ó di ninety four àbí ninety two àbí ninety three torí sàlámà bàlábọ̀ máa wú sáyà lọ́lọ́run sọ ọmọ tó ti tó ránṣẹ́ sọ àwọn afọ́nìtàn sí ìròyìn tó bí ọmọ twenty Torígbà tí Ibrahim ti wà níbi 90 kìnnìkan tí ìrètí ọmọ yẹn ó ti wá nárò tán yányá. Ìgbà yẹn ni wá ń lálà pé òun ń dúdú ọmọ. Ìgbà yẹn ni ń lálà pé òun ń dúdú ọmọ òun. Àlejò ọ̀rọ̀ ń sùn ní tí wọ́n bá ti lálà àṣẹ ọlọ́mọ bá dé nù. Kìí ṣe kó jẹ́jẹ́ pé wọ́n kọ̀ ọmọ fọ́lọ́hùn nígbà ń jẹ báyìí. Ìgbésẹ̀ rẹ̀ ni pé ọ́ lálàá táà nẹ́bí ọlọ́run bá bẹ̀ sí lálàá wáhìí ìyẹn lójú ó pé ọmọ náà kalẹ̀ pé wàhálà wà àbáyé ìdí ọmọ ní àárọ̀ fílímà náà ní àní àdúrà mo rí lójú oorun pé mò ń dún bú ọmọ yẹn náà ọlọ́run bá bọ̀ ọsọ pé yá àbá ti màá tó mà ọlọ́run lójú tẹ̀lé ó tí ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún ìmọ̀ rẹ̀ láyé ìwé pẹ̀lú ìgbó ọlọ́run kò nílò jẹ́mẹ́ta láyé ọmọ ní ọ̀kan lọ sọ́run ó gbé kú lórí sọ̀tẹ̀ tàbí kọ́ sá lọ ó bèèrè òkú tọ́lù wọ́n jáde fẹ́ pàwọn ní jáde fẹ́ pàwọn ní tó bá ti tẹ́ àánú bá kù lára rẹ̀ tí àánú ọ̀bá sí lára rẹ̀ jáde ní ọ̀kọ́ lọ jáde ọ̀là lọ́lẹ̀ o <laughs> oríṣiríṣi àdéhùn Ah, ó ní tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ̀dá kan tí kò bá sí ní máa rìn nǹkan yẹn máa lè ó lè fáre bí Ibrahim ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ ní ọlọ́run nípa lámá àṣìlámá ọlọ́run tó wá máa wù ní bóyá bóyá tẹ̀lé àṣẹ wà bóyá tẹ̀lé àṣẹ ọlọ́run ni àwa wò wọ́n bẹ́ẹ̀ bíbí ní bàbá gbà ọmọ gbà àṣìlámá àwọn méjèèjì Ibrahim náà wà wò pé àṣẹ ọlọ́run ti mímú ṣẹ bóyá ti mú ṣẹ wà sáyà ó kò lè ti ẹ̀gbẹ́ ọmọ ìyẹn lélẹ̀ torí tó bá fẹ̀ díẹ̀ lélẹ̀ yóò máa wo ojú ẹ̀ tẹ̀lé bá fẹ̀ díẹ̀ tẹ̀lé yóò máa rojú ẹ̀ tí bá ń rojú ẹ̀ àánú ògbé kò ní lè tẹ̀lé aṣọ ọlọ́ ọ wá dojú ẹ̀ lélẹ̀ jẹ̀bi nínú mi ní èrè jọ jẹ̀bi sálà wo lé jẹ̀bi ọ da ojú ẹ̀ bólẹ̀ kó má ba àárí débi tí àánú òrí èjì kò ní tẹ̀lé aṣọ ó lè àbí òle ìmánì ní jẹ́bẹ̀ kí ló bá ọ ná ìlànà kí ló bá ọ wọ́n à ní ọkọ ọmọ rẹ̀ wọ́n àjọ sínú ńlá wọ́n àṣẹ ìkẹta fún ọ ọkà tó ń so ó wá dí lọ́ba aláta ó bá fi ojú kó ní aláta fún òun sàdápò òun aláta kò lọ́wọ́ ojú kú nítorí ó lò lò wọ́n bá jẹjẹ ayé ẹ lọ. ó lé gún ilé òun lójú òun tí wọn náà gun sí ìbò tí wọn ti ń gbé sí gbígbó. ó lè fún ìbùsẹ́ tí ń gbé gbósùn yìí o. ọwọ́ ají láàárọ̀ ológun lé ológun òru níbi tó oṣù náà ya usc ẹran yóò ṣogbo ẹran yóò jẹ ẹran ya ya ohun ẹran ya rájárájá gbogbo àwọn a a a tẹ́lẹ̀ ìgbà fún wa ya ìbọ̀wọ̀ ẹlọ́ ìbọ̀wọ̀ ní kọ́jú sọ ìgbà àlátọ̀ ọlá òtítí ìjẹ́ òdodo rẹ̀ rinlẹ̀ ìwọ́n ti wá jẹ́ ní orí báyìí ọ̀dà ìsan ọlọ́run jẹ́ mọ̀ kájọ́ òun lójú káwọ́ torí ó ní ìnà àádá làwúwẹ̀ ìbàlá olùwòbí tí a bá ní ẹ̀fẹ́ àdánwò wáyé rẹ̀ ẹ̀dáǹpù ẹwu ẹ̀dáǹpù ti bọ̀ wọ́n fàdáyé náà hù ní ọmọdé ẹran lé àtàwọn pa ní ìsìnkú ni wọ́n á mọ̀ bá ń wàlọ́ọ̀hì tí wọ́n náà bá jó dédé dúkìá náà ṣe dá. Àdáwò pọ̀ ní ayé o, ẹni ọlọ́run bá fẹ́ gangan ní máa dáhùn ojú, wàlọ́ọ̀hì tó bá jó dé, àgbéga rẹ̀ ó dùn tó bá lọ. Ìgbẹ́ ìdáhùn yóò fi dúró, wọ́n wà lọ sọ́ra wọn di ẹrú ẹrú ọlọ́run. Wọ́n láwọn ọ̀ṣẹ̀rú ọlọ́run ọba mọ́. Ẹni wọ́n wá jẹ́rú fọ́lọ̀ wọ́n bà lọ dẹrú ẹ̀. Ibi tí wàá láwá ni ẹ ẹjọ́ wọ́n ti rẹ̀ lẹ́kẹ̀ẹ́dì ẹ lọ kà nípa àwọn anábì ọlọ́run dáadáa ìwà níbi wa Yusuf ọwọ́ ẹ̀ wọn wá àti kí ló tó ṣe lẹ́wọ̀n wá àti kí ló tó ṣe ń bẹ ọlọ́run ìdí ní báwọn èèyàn sọ òun ní ìpìlẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ bí ìbí máa ń yẹ tó dẹ̀ fẹ́ jọ yanjú níbi kíkẹ́kọ̀ọ́ níbi ìmọ̀ ọlọ́run lọ́kàn ni ó ti bẹ̀rẹ̀ àwọn jẹ́ wà pẹ̀lú Yusuf ní ẹ̀wọ̀n wọ́n sọ fún Yusuf yìí pé ah, ọkùnrin nǹkan kan ṣẹlẹ̀ sí wa o kí n ike sí ìkẹ́míkà ìní àárọ̀ ní àṣírò ọmọrọ̀ mú mọ̀ ní kí mọ̀ ń pọ̀ sí. wọ́kọ́rẹ̀lẹ̀ ìní àárọ̀ ní àṣìmílù fákọ̀rọ̀ sí kọmùdà mú mọ̀ rú búrẹ́dì lẹ́yìn tààkùlù ọyìn a sọ túmọ̀ rẹ̀ na ẹ̀wọ̀n wọ́n tó rí sí ẹ̀wọ̀n tí ẹlòmíì ń gbé gbé ìyá ló ti mọ̀ pé ọmọ burúkú ni àkókò kọ́ sẹ́wọ̀n máa ń jà sí lágbájá tó bá ti ẹlẹ́bà kàtí ilẹ̀ ọmọ burúkú ni o ẹni tó wà lẹ́wọ̀n táwọn tí wọ́n jọjọ wà lẹ́wọ̀n tí wọ́n ọ̀tán tó wọ́n sọ ọmọ àrà kan náà wọ́n sì rí dáadáa lára rẹ̀ wọ́n ní dákùsọ̀ túmọ̀ rẹ̀ fún wa nígbà wọ́n ti rí pé àáfàá ni èèyàn rèé ẹ̀kọ́ ní alọ́kọ́ yẹn o ibi tí mo lọ ara ibi tó ti jọ máa ń náà lọ kọ́ tàwọn èyí ẹni ìmáàni yóò gbìyànjú o wà ńlá àwọn ìmáàni rádáradá lọ́mọ jẹ́ kiri o àwọn àgbàgbọ́ ọ̀rọ̀ lọ́mọ jẹ́ kiri á ti ní wọ́n mọ̀ yà fún ọ àwọn náà nítawọn kan mo ti sọ̀rọ̀ kan àmọ́ máa ń sọ dáadáa yìí màbóyá mo ti sọ mí náà ní akérò tánjọ́ wọ́n ṣe ara yẹn kírun ní wọ́n bá mú kinní kan wá fún mi wọ́n ti gbá aláwọ̀ lónìí ẹ̀dá kan ní wọ́n bá sọ nǹkan náà ó yọjú o ẹni ọ̀sọ́ ní ò lè yọjú. agbáàbí lọ títí títí ààrẹ ni ó ní mo bí ara ẹ bá fún bíléèdì ọyá ẹ bá ń ti awọ ara rẹ kú ẹ bá rẹ ẹ bá tún awọ dànù wọ́n tún ti gbá ní òun wọ́n ti bọ̀ gbogbo ẹ̀ bóyá ẹ máa tún òun wọ́n tu ọkùn pépà ìwé pépà mọ́ni tún pépà wọ́n bá tún pépà wà lọ́ọ̀hì ọlọ́run bá jẹ́rẹ̀ yìí àlìbá ta sàrẹ́ ní ẹ̀kọ́ lọ ẹ̀rọ lọ́mọ yìí tó dà lọ́wọ́ rẹ o àlì bá ta fa bíbù mi yá ìlọ́kọ̀ fún kókò sì ní ilé ìwò fún wọ́n sì fi òka ajíjọlá ànábì ìní kan rájàrájà nígbà tí ò sẹ́kọ̀ọ́ àìsẹ́kọ̀ọ́ ni ó àìsẹ́kọ̀ọ́ ni ó ẹjẹ́ àlọ́kẹ́kọ̀ọ́ pa rẹ̀ o ìgbà wọn dé ìdò pa àwọn afẹ́kẹ́kọ̀ọ́ níbi wa Yusuf alayhi salatu wassalam ó ní láyé àti ikú máa sọ ààm tòrùzàkọ́ ni ìlànà bá tí kò máa dìbà wíìlì fọ́bílà ń yà àti ìyàkó mà ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون به وهم بالآخرة هم كافرون واتبعت ملة آباء إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون ọ̀rọ̀ àlá ni wọ́n béèrè tàwàhídù ní kọ́kọ́ kọ́ wọn ìtumọ̀ àlá ni wọ́n béèrè ní kọ́kọ́ wọn kọ́ wọn tàwàhídù náà tí mo bá nínú mo fẹ́ jí bẹ̀yẹn bá kí má bà tó rí jìnà ń bẹ pípa rẹ̀ ní o ó ní ọlá ọlọ́run lórí wa bó ti ṣe fún kálukú náà nu ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ fẹ́ dá àdéhùn ti Yúsùfù náà tó bá tó ju ìdẹ́wọ̀n nígbà tí ò jẹ́ kó àfẹ́tì ìmánì òun ó jáde nígbà tí ò jáde lọ ìgbà tí jáde ń bẹ̀ só kéré sí ní àbọ̀padà dá sí ó ga sí i wà lọ́yà àdéhùn má jẹ́yìn ó sí i tó o bá ti gbà pọ́lọ̀ ló mu wa ẹni ó mu wa ni ó mu kú tó ọ̀jẹ́ kí àdánwò ó di àdán sámọ́ ẹ lọ́wọ́ tó tá bá fẹ́ bíòdì ìmánì wà nínú kan tó yẹ ká mójútó wọ́n ní kí ọlọ́run ọba ṣe àlùkàn á ní nǹkan tí máa ń rí ẹ̀mí àlùkùránì máa ń rí ẹ̀mí ẹjọ́ tọ́lọ́run bá sọ́nú àlùkùrán ó ní innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum wa idha tuliyat alayhim ayatuhu zádàtún ìlìmà wàlọ́hì tí èèyàn bá fẹ́ jẹ́ kí máa ń yóò wó gbòkùn dáadáa yóò mọ̀ tààkùnà yóò mọ̀ ẹ lò àlùkùnà ẹ̀dùjọ́gbọ̀n ìṣọ́wà yóò máa ka àlùkùnà yóò máa lo ẹ̀kọ́ ìran a bá máa ka nínú oríṣi dáadáa tó sì ń gbìyànjú àti àpláì rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ ìmánu rẹ̀ ó jìnjìn ìmánu rẹ̀ ó ṣe kí ni yóò jìnjìn ni ilé ìjọ jẹ́ pé nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ àwọn ọmọ náà nìkan ó ní wàlá ayé òun lọ́ha nílà ní ìrántí ọlọ́run àti ìgbà díẹ̀ bí ń ṣe báyìí òun ni àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn ka Al-Qur'ani kò ní kọjá gbogbo wọn nígbà tí wọn ronú sí tí wọn mú Qur'ani máa bí ìlú máa Qur'ani máa ṣe kí ni ilé ìjọ yẹ pé wa Aisha Muhammad sallallahu Qur'ani Qur'ani

Ah, ọlọ́wọ́n bá sàánú wa alukọ̀rán ni dáa púpọ̀ ẹ dákun gbogbo ọ̀rọ̀ àpèjì àlejò àìbọ̀rọ̀ yìí lè dúró fún alẹ́ gbogbo mo ti ní alukọ̀rán ara ṣẹ́ tí kọ̀rán yóò ṣe lára rẹ̀ nìyẹn gbogbo wa ẹjá gbìyànjú nínú ìtàn tí alukọ̀rán ni sọ fún wa tó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ òun ni ogun kan ń pè ní gọ́zùwàtú ọ̀nà yìí gọ́zùwàtú ọ̀nà yìí. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين tẹ́rí ẹ̀kọ́ ìmọ̀lì bẹ́ẹ̀ yẹn tó lágbára anábà Muhammad sọ̀rọ̀ ibi tí wọ́n ti lé fún ọmọ ká ọlọ́run ṣẹ́gun ẹ̀kọ́ ohun ìlú ọlọ́run dá àlùmọ́kà wọ́n wá wò páwọn afẹ́ ẹ̀yìn ìgbà yẹn ní wá lọ jagun ọ̀nà yìí ìgbà tí wọ́n fẹ́ lọ jagun ọ̀nà yìí àwọn tó tẹ̀ láàánábì lẹ́yìn nínú àwọn tí wọ́n láwọn fẹ́ gba jagun pé pa ni wọ́n o ìgbà wọn jagun bá dìrì àwọn mélòó wọn lọ bíi tẹ́lẹ̀ wọn ra nǹkan nìkan ten thousand. àwọn míì ti fi wípé nínú àwọn àmì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà fún Islam ní àsìkò fásitì yẹn bíi two thousand tó fún wọn wọ́n lọ bí fourteen thousand. wọ́n wá láwọn fẹ́ jà ogun àwọn mùsùlùmí náà wúra wọn báyìí pé àtàwọn àmọ́ṣe ọ̀gbọ́n tí wọ́n wà lápọ̀ tó báyìí kò sí ẹnìkan lónìí pẹ̀lú pípọ̀ wà tí ó lówó borí wa. a máa já wọn kútùkù lọ́lọ́run fi ní ìlú àjàbá tó ń tẹ̀sọ̀ pípọ̀ yìí jọyín lójú ó lè kájú mo fẹ́ lò lẹ́wọ̀n tí mo ti lọ mọ́rọ̀ yẹn wá ó wà lọ sógun yẹn àwọn tí wọ́n fẹ́ lọ bá jagun wọ́n ti fọ́pọ̀ ànábì bọ̀ sọ̀rọ̀ wà ló wá òfin ànàtàn ni ànàtàn àwọn náà ti múra kalẹ̀ wọ́n ti ságọ wọ́n ti ságọ káàkiri onílé ní máa máa ilé ẹ̀wọ́n ti sáàbọ̀ wọ́n ti sọ́rọ̀ kọ́dà nígbà tí wọ́n débi kan àánúbí wò bíà nígbà ah, àwọn kéré tí mo wò táwọn èèyàn yóò lè sá pamọ́ sí ẹ̀ka ó ní kíkan náà àwọn sàájú ojú kọ́bọ̀ tí wọ́n jọ̀bẹ̀ yìí kọ́bọ̀ tí wọ́n yìí sí kò rí nǹkan kan ọba sọ fún àwọn ìṣọ́ ọlọ́ọ̀ṣọ́ owó ní kankan àmì ìṣìdàbà fún ọmọ tí wọ́n ti jẹjẹ àwọn alẹ̀ tẹ́rí bẹ́ẹ̀ ṣe pọ̀ wọn kàn sáwọn èèyàn balẹ̀ lọ́nà gbogbo ẹsùn ìdàkọ àwọn mùsùlùmí fi ẹ̀yìn lẹ̀ eré tó bá fà náà gbígbà mọ́rọ̀ àbá àtijọ́ rẹ̀ tàbí ìgbàbẹ̀ sí máa pariwo ẹ̀yin mùsùlùmí ẹ máa bọ́ ẹ máa bọ́ kí wọ́n tó rí èèyàn sí ya bá ń àjọ

ìmọ̀ẹ̀nì ṣùgbọ́n kí ló jẹ́ kí ìdí yí ọmọ wọn lọ́wọ́ níjọ́ yẹn àjàmbá ti kún kẹfọ́rọ̀ wọ́n fẹ́ fi kẹfọ́rọ̀ ẹ̀hún dà wẹ̀lẹ̀ ájàdì wọ́n fẹ́ fi dà fún àfẹ́ wò ní pé ẹja dákẹ́lé ìpadà sọ́dọ̀ ọlọ́run onímọ̀ náà lọ́wọ́ ilé ìfẹ́ tó tẹ̀lé tó máa ń zẹ́lá lọ́wọ́ tó kí náà tàwọn aláàrọ̀súlé wà àlẹ́lẹ́mọ́. Sálàyé fi ti àwọn tí wọ́n ní ìgbàgbọ́, ẹ́ tó ti dá padà sí ìgbàgbọ́. Tọ́lá àwọn tí wọ́n ní padà sára wọn jọ wípé àá ah, ah, ah, A sì wá tó báyà tó bá yanjú ọ̀sẹ̀ mi. Ebi tí Islam ti wá, ó dènà sí ní ikọ́ o. Ìmá àdéhùn tọ́lọ ti bá ànábì wà ṣe ní kò. Jọlọ wà lọ. Ẹwọ́n ọjọ́ ká ànábì tó. Táwọn kan bá ń pẹ̀lú àwọn ní ìkẹta fún ilé ayé ìdíníkan làbáláyé, ìdíníkan làbálọ́run, ilé ayé ìbò wọn ti bá pé ìtàn kan máa pé ìran kan máa ní àwọn àtàn bú bí ìtàn bí Yorùbá kò fẹ́ wọ́n nífẹ̀ẹ́ lójúmọ́ tí wọ́n wá sí yáyé wọ́n wà lóru ń fẹ̀ wọ́n ti ká sùn báà ní mọ́ta nínú ọdún náà gbogbo àwọn ìlú ṣáájú wa wọ́n ṣáájú ilẹ̀ Yorùbá ẹ̀sì níbẹ̀ nílẹ̀ ojú ń dín máa àwọn ìsìn bọ́ sọ́jọ́ kejì bójú wọn bá mọ́ ṣáájú yín wọn wá bọ́ sọ́jọ́ kejì púpọ̀ yín

ibi tí wọ́n fẹ́ padà sínú àwọn kan ní sponsor wọn o ibi tí wọ́n fẹ́ padà sínú ibi tí wọ́n mọ̀ ní adìẹ ìwé náà wá adìẹ ń gbé báàfù kalẹ̀ ẹ̀dá yẹ̀pẹ̀ sí bóyá yẹ̀pẹ̀ gbà bóyá yẹ̀pẹ̀ yọ̀ dànù báàfù láti wá ní gbogbo ilẹ̀ tí ń bẹ láyé ọlátà o adìẹ wa ń tẹ̀sẹ̀ báyìí láti ìfẹ́ ó sì dé Ìbàdàn ó sì dé Èkó ó sì lọ ilẹ̀ Haúsá sí Amẹ́ríkà lọ́mọdé àtọ̀ ẹni ọ̀rọ̀ burúkú tó tẹ̀ ẹ́ ṣùgbọ́n ibi táwọn kan pè àpàdà sí wọ́n ní àwọn bàbá àwọn ẹ̀sìn àbára ẹ̀ níjọ wọn bá wá ń sọ wọn ní sọ fún arípé táwọn bá fẹ́ jí orò obìnrin ọgbọ́rọ̀ jáde ẹ̀dá pé ìlú gbogbo lọ́lájú ní a ti máa ń sọ pé obìnrin ọgbọ́rọ̀ jáde fọ́jọ́ mẹ́fà obìnrin ọgbọ́rọ̀ jáde lọ́jọ́ kan ọjọ́ ọlọ́dún iṣẹ́ rẹ̀ níbi tí wọ́n ti ń pariwo freedom of everything speech religion gbogbo ẹ̀ wọ́n à ní sọ̀yún mọ́. àwọn mùsùlùmí kan náà ti gbẹnu dákẹ́ wọ́n mọ̀ pé iṣẹ́ ìṣòro wà tẹ́lẹ̀bù ní ayé tuntun oòrùn obìnrin èyí o. tí wọ́n ti gbà táwọn bàbá yẹn lẹ́fẹ́ dá padà sí ó dà kó àwọn ìyàwó rẹ̀ lọ àfin kí ọbọ̀ gbẹ́sẹ̀ lé àtàkọ́bí rẹ̀ lóbìn ó kẹ̀ gbẹ́sẹ̀ lé gbọ́n ẹgbẹ́ máa gbẹ́sẹ̀ lé gbọ́n lára ta wọn yóò gbẹ́sẹ̀ lé ìyàwó rẹ̀ àtàkọ́bí rẹ̀ yóò gbẹ́sẹ̀ lé gbọ́n papọ̀. ìgbà yẹn láti ọlọ́sọ yẹ́s ọmọ Yorùbá àtàkà nìyẹn wọ́n ti gbẹ́sẹ̀ lé ìyàwó rẹ̀ wíìsì ìgbà wọ́n ti gbẹ́sẹ̀ lọ́mọ rẹ̀ ọmọ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́wọ́ sùn bàbá wà fún ọdẹlẹ tó fẹ́ jáde ogbé lọ àfi ọmọ gbẹ́sẹ̀ lé. ẹ ní ìgbà gbogbo yẹn ẹ sì fẹ́ gbẹ́yìn alámà ẹ wá ń pe ọ̀nà àtijọ́ ti já wàhálà lẹ̀ àwọn tí ó ṣe ní wọn àpẹẹrẹ wọn ní rmpp àbíkẹ́ àpẹẹrẹ wọn ilmp gbogbo ẹ̀ ìtaàjẹ́ ló bá dé èyí tó sì bí òun náà ní ìmọ̀ọ́nì sí èyí tó sì bí ni pé àwọn èèyàn fẹ́ ní ìmọ̀ọ́nì lọ́tọ̀ fún wọn lẹ́kọ̀ọ́ pa ẹ̀ wà lọ́yìn tó sì bí ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ̀ ń pè láàpá àwọn ọmọ kùránì wọn ọmọ kùránì o ilé ìjọ jẹ́ kí wọ́n mọ̀ ní àwọn fẹ́ sọ Kùránì kalẹ̀ fún tí ó sọ kalẹ̀ ní àní lọ́wọ́ wọ́n láwọn fẹ́ sọ kalẹ̀ ìbí ẹgbẹ́ ni ó wà sọ kalẹ̀ làwọn méje àdúgbẹ́tò ti wá lé láàrin ti wákàtí ó ti mẹ́ta wọ́n láwọn ti kojú Kùránì kan tán ẹlọ́mẹ́rin wá wọ́n sọ Kùránì di ìwé àdúrà lásán ìlú awáka ìṣàwówó àwọn fìlí lábí wá sọ wọ́n fi náà ti iná jáwó lọ́wọ́ àwọn èèyàn

ọlọ́dún ní àlẹ́mìnà àtẹ́yìnà àhúnmọ̀ ní pìtà àbàyà nínúnà hú hapọ̀ sílá wá sí rí ìlà ìta yóò mẹ́nu rẹ̀ ní bí i ó lè lọ́bá nẹ́bí ó sì lè lọ́bá kọ̀rán ìlà ìta yóò mẹ́nu rẹ̀ bí i di muhammadi alẹ́bí já àbí kọ̀rán àwọn mẹ́nu rẹ̀ bí i yóò mẹ́nu rẹ̀ bí kọ̀rán alẹ́bí já àbí muhammadu sọlọ́mà ọlọ́run láwọn tí wọ́n bá ń ka kọ̀rán ìlú jẹ́ kí wọ́n máa ka kíkà yẹn àwọn afáàkùn sí méjì pèlá wa la ọ̀dọ́ ìyá wọ́n kà bó ti yẹ kán máa kà pẹ̀lú ìtẹ̀jú yìí pẹ̀lú irú tí wọ́n ti apá wa yìí kà lẹ́ẹ̀kan tọ́lọ̀ bá fọmọ yẹn lálùbáríkà. a mo ní ìlú tó yíò lè ta rẹ̀ o wọ́n ń tàn án yóò tí ìbá ṣe ọ láwọn ajá náà sì. ìgbà ṣẹlẹ̀ o ẹ̀ ẹ́ sì rí pé kùràdì náà wọ́n mẹ́ka ní èyí kú o wọ́n máa sọ ìrí ayé lọ́jú o àtàwọn ìjọ tí ń ṣẹlẹ̀ àti tàn ìlú kẹjì lẹ́yìn Yorùbá ilẹ̀ kẹrin lẹ́yìn Yorùbá ilẹ̀ kẹ tó gún ẹwọ́ pọlẹ́sì wọ́n ní tìkùrá ní o kò tìkùrá ní ilẹ̀ o tó bá fẹ́ tó àṣírí mo kẹ̀ tìkùrá ní láàrin kọ́ ní kàkà ìgbọ́ yìí o wọ́n á lè ní wá àwọn aládàáradà wọ́n á lè lórí ìmánì torí tí a ń pè ní máìlì díẹ̀ tó wà lọ́dọ̀ wọn ìmúṣìlẹ àwàlíra èyí tó bá kú ọmọdé àhẹgbọ àwọn ẹgbọ irú ìgbàjọ tó ń bẹ láwùjọ kí láwùjọ táwùjọ fi gbà tiwa tó ti bá yẹn lọ tòjú bá yẹn lọ ilé ìjì kí gbogbo ọ̀rọ̀ àwọn bàbá nígbà tí bàbá kiri kan ti ń bẹ láyé nígbà tí wọ́n ti kiri kan eh, àwọn àgbàlagbà kò lè jù bá yẹn lọ nígbà tí wọ́n ti ń bẹ lẹ́nu wọn àti bí wọ́n bá ti sọ̀rọ̀ pé àmẹ́bì kan dáyàwó ẹnì kan ǹjẹ́ ìwọ̀n àgbọ̀dọ̀ sí ròyìn wọn ẹ bá ráwọn tí sùn sọkúsọ sáwọn àtàbí wọ́n ń sọ ọ́ wọ́n ń sọ ọlọ́run bó tún wá ṣe o ẹ̀dá kò torí sọ ọlọ́run nínú nǹkan tá a bójútó tí má ní wọ́n fi yanjú ẹjẹ́ ń fẹ́ lẹ́yìn fún un torí mo sì ń sáàmì díẹ̀ sí ẹjẹ́ ń fẹ́ ọ̀kan yìí fún un bóyá ń gbàgbà bá mèrè ó sì fún mi nínú wẹ́ẹ́ sáàjẹ́ ọ̀kan yìí fún ná. ìwé lójú mọ̀ sọ bìnnáwó ìmáàlì yóò èyí sọ̀rọ̀ àlùmọ̀ àfábọ́tú alẹ́ ìmáà òfin yàtọ̀ síra wọn o.

ìkànnà lọ wà ní kí ni máàmù sọ fún alẹ́ ìdí ìdá social media rú ìdí ọ̀jẹ̀ ni o torí ilé tó ń tọ́ lọ́kàn lọ kọ́ èdè ní kọ̀kọ́ ẹ̀sìn kọ̀kọ́ ẹ̀sìn kọ̀kọ́ ẹ̀sìn nínú tí wọ́n kó báwọn èèyàn tó tóbi jù ọ́ òun ni pé ẹni tí yóò bá mójútó ìmáàní ara ẹ̀ tí ò ní fẹ́ jẹ́ ìmáàní òun ó mùsùlùmí ló bí wọ́n ti fẹ̀jẹ̀ ìsìláàmù bí wọ́n ti sọ́kọ́ lókọ̀ ìsìláàmù ó wá ìsìláàmù yẹn gbèrú lára òun kí máa ní ọwọ́ àmẹ́kọ́ máa wò ó ẹ̀dá kan sọ́ṣbátù sọ́ọ̀lẹ̀ṣìn àmẹ́mẹ́ kí mo pé sọ́ṣbátù sọ́ọ̀lẹ̀ṣìn wàláhì nǹkan ó ṣèyàn téèyàn bá ní àwọn èèyàn rí bí wọn bá ṣe nǹkan ó ṣèyàn pọ̀ tẹ́ bá ti kan bóyá bọ́ọ̀dà àdàbí mùsùlùmí ó ṣàfihàn máa gbé níbi táwọn èèyàn ní òní ìdàgẹ́nì kankan wà wálé ẹ̀sìn ní mọ́ṣáláṣí ìgbà ẹ̀sìn ní mọ́jú tó ń gbé nǹkan ti ṣe ẹ̀sìn ìmọ̀ ni o láti bí òdi ìmáàní kò sí dáṣe anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni almaru ala dini khalili ọlọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́sìn ẹ̀sìn ayé rẹ̀ níṣù sọ̀rọ̀ yọ́n bọ̀rọ̀ àhádùkú mọ́ yọ̀kọ̀ rẹ̀ tọ́ bá rí bẹ̀ tá lọ mú láàyò ronú sí dáadáa ṣẹ́ẹ̀rí nítorí kálẹ̀ bá pòtẹ́kì ìmáàni wa pẹ̀lú àwọn èèyàn wo láà máa rò pẹ̀lú ọlọ́wọ́ àwọ̀ ọ̀nà wa wọ̀yáwó mọ̀yà àgbòrán ní mú alẹ́ àyàbẹ̀ ọlọ́run tó bá di ọjọ́ àlùkìyàmọ̀ ṣẹ́ẹ̀rí ìka ìka àbámà ni Yorùbá mọ́ wọn ọlọ́mọjọ láwọn lábá sí pè ní sàbábà torí àbámọ̀ wọn fi gbúyàn ní sọ ara ẹ̀ tẹ́kọ̀ wọ́n ni mìíràn ó náà sì ní sàbáhà bá sàtáyà ó náà lánà ẹni tí ó sì jẹ́ kàjẹ́ ó náà ní máa di ìjẹ́ ọlọ́mọdé ajẹ́ kàbámọ̀ ọlọ́wà ní tó bá dàlùkẹ́ àmà ẹni tó bá jálá bò sí kìí ṣe ìka iná máa gbé jẹ ọwọ́ rẹ̀ méjèèjì ní ọmọ gbé jẹ wọ̀yá ọmọ yà á jọ gọ́ọ́límú aláyàgá yìí ọwọ́ rẹ̀ ní jùsù ní ọmọ jẹjẹ tó bá wá ń jẹ kàkí ní ọmọ sọ̀gá kúrú yà wà ìlàkà láyìíká ní france yàkùn yà láyìíká ní takọ́tù àárọ̀ sórí sàbíra yà ìlàkà láyìíká ní lámà àtẹ́kì wàlẹ̀ tó ń bá mà ní wọn bá ti mọ́nà ànábì papọ̀ wọn a ah, ọmọ ṣe o tó ń bá mà ní wọn bá ti mú lámà ní lọ́rẹ̀ẹ́ àṣé ọ̀rẹ́ a máa ba ìgbàgbọ́ jẹ́ máyà lọ́wọ́ àṣé ọ̀rẹ́ lè ti sábà bí ó ṣe wo yín ọlọ́ tọ́wọ́ bá fẹ́ jẹ ìyà lálùkẹ́ àmà ẹlòmíràn ni a ah, ah, ìgbà wọn rẹ̀ ó títẹ́ gbogbo wọn ìlànà mùsùlùmí ẹ̀sìn ìrọ̀lọ́ بمرأة sọ̀bátò sọ́ọ̀lẹ̀ ilẹ́bìnrin wípé àwọn tí wọ́n bá fẹ́ já kùtùkùtù àwọn èèyàn ilé ọkọ̀ máa jìnà ọkọ̀ máa jìnà sí wọn wọ́n ń lọ́nu wọ́n ń ṣe kí ni wọ́n ń lọ́nu ẹjẹ́ ìfẹ́lẹ́ ìgbẹ̀yìn ẹ̀ torí àsìkò nínú ẹni tó dààmú lórí ànábì Muhammad sọ̀mà dù àbútọ́ọ́lì ó dààmú lórí ànábì ọjà búgán látara ẹ̀kọ́ àti tí súnmà náàbì ọlọ́run bá fi òdodo ìsìláàmù hàn ó náà sì rí pé á ah, ní tí Muhammad mú wáyé nǹkan ìyẹn lọ́fà wà lákọjá ayéǹkiri anàdínà Muhammad mọ́ màkú ẹ̀sìn Muhammad yìí min ọ̀hẹ́rì alàdíhàn nínú àwọn ẹ̀sìn tó ga ọmọ àsìkò wá dé alẹ́mìnà wà fẹ́ sàn sọ̀rọ̀wà àbàbá ìṣòrí ipò tó wá kúkú ẹbà wọn tó rí kúkú sẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọn wá bá alẹ́mìnà ilẹ̀ amú mi sọpẹ́lá ayẹyẹ ayẹ lọ bọ́ọ̀ bá ti sọ bẹ́ẹ̀ tó bá dàlù àà bóò tí ẹ̀ ṣe tọ́lọ́run látijọ́ tó o ti ń bá a bọ̀ ó kù gẹ́rẹ́ tó ń kúrò láyé ó ti padà ṣe tọ́lọ́run. àmọ̀ mi sọ tí ẹni wọ́n sọ bẹ́ẹ̀ ibi táwọn lọ rẹ àwọn méjì kan wà lọ́dọ̀ àbótọ́ níbi ìjọ yẹn táwọn ò tí ì kó kékeré tí àjọṣepọ̀ wọn ò tí ì dá ibi wọn kọ̀ọ̀kan mi ní pé àti àwọn ọgbọ́n bú àmìlẹ̀tì abdul mọ̀tọ́lì pé ilé ọmọ arákùnrin rẹ̀ ni ọmọ bọ́dà rẹ̀ ni bàbá rẹ ọbẹ̀kẹ̀ ní ojú ọ̀nà kan tí wà fọ̀ ló bàbá ọlọ tẹ̀lé ọmọ arákùnrin rẹ̀ ẹ wo tó tí a bá tó sọ láìláìlá àwọn ẹ̀rọ sọ yẹn fún أكثر ما قال إنه على ملة عبد الله nígbà padà sọ gbẹ̀yìn òun ni wípé orí mílà àbẹ̀wò pọ́lì bẹ̀rẹ̀ tó bá ti pé àwọn èèyàn yẹn wọ́n sí pẹ̀lú ẹ̀gbẹ́ yẹn tó ti jáwọ́ nínú hadith títí ìṣìkẹ́ kìfì níkẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ànábì ó sì ìpì àbótọ́lì tó bá wá sí pẹ́rẹ̀ òun nìyá rẹ̀ ó wà kéré jù nínú ọ̀nà ìṣùpẹ̀lẹ̀ onídókò ìyà ọ̀rọ̀ ìyà tó sì kéré jù nínú ọ̀nà oníkẹ́wọ̀ bàtà aná fún ọkọ̀pọ̀lọ̀ rẹ̀ ọmọ sọ lókè ọmọbìnrin àjẹwà ẹ dákun ẹni tó bá fẹ́ bíò di iman gẹ́gẹ́ tí iman ìwọ̀n kọ́ yanjú ọgbọ̀dọ̀ mójútó kéni sọ̀ṣùbá tó àwọn èèyàn rí lèyàn gbọ́dọ̀ súnmọ́ ẹjẹ́ ń sáré fẹ́ ọkàn yìí kùn ẹjẹ́ ń sáré fẹ́ ọkàn yìí kùn tàbí ah, kí n ṣe báyìí la ilaha illallah hmm, ẹjẹ́ ń ṣe báyìí tẹ́rí àìsàn pọ̀ láyé àìsàn kékeré àìsàn pọ̀ láyé ṣùgbọ́n ọlọ́run bá ṣe ìmọ̀ nípa ẹ̀sìn rẹ̀ ní ìwòsàn páìsì ìyẹn bàbá wa sàádì ọlọ́run bá tẹ́ wọn náà fi ní ẹ̀làm hùdí ìta ẹ̀nà àbúdọ́là ìlmìnà ẹ̀lmùn yìí ṣàkà áńkà wà dáwà wà yá sí fún ṣàpọ̀ níbi ìkóló wà yóò sílù làbídá ìdàlmà ẹlọ́mọ àbúrò náà kùrán yàrá tọ́lọ́ bá ti pé márọ̀dù márọ̀dù fi qulubihim marad fazadahum Allahu marad ṣe ń pa ìsàn lọ́sọ̀ yẹn fala takhda'na bil qawli fayatma'a alladhi fi qalbihi marad ṣe ń fi marad ọkàn tí ọkàn ẹ bá ti wá ń ṣe àìsàn ìtumọ̀ rẹ̀ nípa àìsàn tí inú ànábì wa Ibrahim alayhi salatu wa salam nígbà tó sọ fọ́lọ̀ yìí pé rọ́bì ánì káìbà tó fi ìmọ̀ ọ̀tà ọlọ́run fi hàn mí bó ṣe máa ń jí òkú nìdí ọlọ́run ni àwọn àlàmù tó mi tó ní máa nìdí kọ́lá bẹ́lá wàlẹ́ àti ìbẹ́lẹ̀ mi yọba lẹ̀ sí yá àyàtọ̀ ànáfsù ìmọ́tọ́mà ìlà èròjẹ́ yìí ìlà rọ̀bíkì rọ́bì yàtọ̀ àmàrọ̀bì ní tó jẹ́rà jẹ́nà wọ̀ yá ìṣòro sílẹ̀ yóò mà láyà ń fa ìmọ̀lún wọn àbá ìlà àmà ní àti àlọ́hà bẹ̀ pọ́nbí sọ̀rọ̀ ọkà tó bá ti ń ṣe ìdìbò tí bá ti ń ṣe àárẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìmọ̀ẹ́nì rẹ̀ ti láàyè àìsàn méjì wà ní ẹni tí ọba wúra rẹ̀ sàn kúrò níbi méjèèjì kò lè rí mọ́ni rẹ̀ bí ìlú. láwọn ìyàwó ànábì kan máa lẹ̀wọ̀n bọ́kùnrin sọ̀rọ̀ sẹ́ni tí àìsàn wà sí ẹ̀mí ẹ̀ má bàa máa rorò kúrò sí wọn àìsàn ẹlẹ́yìn ẹni tó bá fẹ́ bí ò ní mọ́lẹ̀ yóò mójútó tẹ́rùkù ìmáà ìbá lọ tẹ́rùkù ìmáà ẹ̀ṣẹ̀ tí ìrìn àbáyẹ lè jẹ́ arẹ́ṣẹ̀ yọ̀ bí ìgbà tí gàrí ní omi gàrí kan mẹ́wàá ní gàrí arómi yọ̀ tó bá ti rí omi báyìí ọ̀tá bàrin ẹlòmíì ti dé ẹ̀ṣẹ̀ débi wípé ẹ̀ṣẹ̀ òjọ́ lójúmọ́ كلا بران على قلوبهم ما كانوا يكسبون ọlọ́run ni a ti fi ọ̀rọ̀ ọ̀nà sínú ẹ̀mí wọn nínú ọkàn wọn nítorí ìgbà tí ṣe ẹ dákun ẹni tó bá fẹ́ kí máa ń yìn wọ́n yanjú ẹ máa wà nábì wa Muhammad sọ̀rọ̀ wọ́n ní láàárẹ̀ sí ìgbáání ní wàhù àwọn máa ń ṣe àjẹ nígbà tí ń ṣe àjẹ yẹn kó tún wá tó bá ti fẹ́ ṣe àgbèrè arábìnrin imani yóò jáde kó lára rẹ̀ yóò lọ dà bí àbúrò làní lókè nígbà parí iṣẹ́ ẹbí ẹ̀ imani yóò tó padà àwọn adùn aburú ọtí mímu ìdìnnà ìwàkiwà imani ni wọ́n. imani ọ̀hún kò ní ní fàfàkùfà o kò ìwọ́tọ̀ ọlọ́run ṣàgbèrè lọ́mọ kan bá yọ sí ọ wípé à ah, wàá gbà ṣé bó ti ṣe o ti kó sí wàhálà ọba àbí wàhálà òní bọ̀ wàhálà ọba ọ ilé ìfẹ́ láwọn míì ilé mi ìjà àbí kí ló dé ọkọ ọmọ ní ìyàwó fẹ́ lò ìyàwó náà mà ní ọkọ fẹ́ lò sátọ wa ní àwọn tí wọn ṣe ẹlòmíì ó forí lùgbà nítorí àwọn àjò tí ò lẹ́tọ̀ọ́ fún wákàtí tí ẹ̀rọ afẹ́ kí mẹ́rin èèyàn yanjú tó fẹ́ bí òbí mẹ́rin ẹ̀ tó fẹ́ kọ́ là kó lè kó rẹ̀ lójú rẹ̀ sí ẹ̀ṣẹ̀ nígbà. tí ọba ti jẹ́ iṣẹ́ ọ̀kọ́ kú níbi ẹ̀ṣẹ̀ kò lè láti bọ̀ pàkọ́dà. táàmù jẹ́ fún mi ó ti pé ṣùgbọ́n ok ẹjẹ́ sáré sọ àwọn nǹkan tá a fi lè ṣe àlùmọ́sáfàbọ̀ alàjùmọ́ ní sọ àwọn kéékèèké kan. ṣe nínú nǹkan tá fi mójútó ìmọ̀ ó ní kíká mójútó àwọn àrùn ọ̀ràn yẹn dáadáa ọlọ́run máa ń lò ní sábà bí àdìpọ̀ ọ̀yàn mọ́ àti láti jẹ́ kí ìmọ̀ ní èèyàn gbópọn èèyàn ra àwọn ọmọ ayé èèyàn èèyàn rẹ̀ ni tó dáa fún jìyàn lọ èèyàn rẹ̀ ni tó dáa fún títẹ̀ òtó téèyàn èèyàn rẹ̀ lòmíì tí yóò tí yóò mọ̀ wípé ah, à ah, àwọn àfáà máa ń torí àwọn àgbàjọ pé bá ìmọ̀ ni wà ń bọ̀ ń bọ̀ wá sí hajj láyé ìgbàjọ máa ń fi ẹsẹ̀ ẹni wá sí hajj gbàtẹ wa já lọ́nà orí tó ó ní ìlàjì kó bàtà yẹn lọ́wọ́ gbogbo àwọn yòókù rẹ̀ wọ́n bàtà wọn lọ ilé wa ń bàjẹ́ pé èmi ń fi ẹsẹ̀ ẹ̀rìn nínú òòrùn gbogbo àwọn yòókù ní ìrìn tí òun rìn ní ìwájú wo bàtà wọn báyìí kò sì síbi tí wọ́n ti so bàtà inú ẹ̀ wa ń bàjẹ́ ọlọ́run tó bí o ọlọ́run tóbi o ọlọ́run tó ọlọ́run mọ́ lo agbára rẹ lórí wa lọ́nà tí ò ní dùn mọ́ wa. ìbànújẹ́ lójú wọ mọ́tà ìní ń bá bọ̀ sí sárọ̀ ẹ màrà sọ́lọ̀ wọn dà nígbà rí èèyàn tí ń wọlé ọlọ́run ẹni wọ́n gbé lọ́wọ́ tí ọ̀lẹ́sẹ̀ méjì ọlọ́run kọ́ di orí lójú ẹsẹ̀ nítorí ní sí ọlọ́run ṣe ọlọ́run ṣe ọlọ́run àti mo ní bàtà sọ yín mi ò ẹ má jà jìnà sílé ọlọ́run ẹ má jà jìnà sílé ọlọ́run nínú kẹta fi mójútó ìmánì wa ẹjọ́ torí tọ́lọ́ ẹjá ní àyùmọ̀wá dọ́là alẹ́ àmàlì sọ̀rọ̀ torí ara ìmánì ni àwọn tọ̀ áàtì ẹ̀yẹ zíìdù ní tọ́ áàtì ọ̀rọ̀fà níjọ máa lékún nínú rẹ̀ ní tẹ̀jìdìdù ní ìyà kama tó ní ìyàwó àyè kama kama tó bí kama tó ṣe kama rí níwẹ̀ẹ́ nínú rẹ̀ tí àyò rí gbàgbé láti ṣàlàyé ó ní àtàámúlò lè wáyé máa jẹ́tọ̀ àtàámúlò lè wáyé máa jẹ́tọ̀ kí náà pọ̀ láwùjọ ní ẹ̀rí fi kí náà pọ̀ láwùjọ bí mo sọ ó tóbi bí mo lè sọ ìdínà bẹ láàrin àwọn àfáà àjọsìn ìdínà bẹ láàrin àwọn mùsùlùmí àjọsìn ìdínà ń bẹ láwùjọ àbí òsì mẹ èèyàn gbọ́dọ̀ mọ bóòlù èyí ó sì jẹni torí ẹ pé tí ó ma fi orí sí pé bá situation kọ̀ọ̀kan lò. ìmọ̀ bóyá tí mo sọ yẹn yé kò sí ṣàlàyé jù bá ń lọ àmọ́ ṣàlàyé tó jù bá yẹn lọ níjọ nù nínú nǹkan tí máa protect máa shine tí ó máa tí ààyè ò ní bá oní ìṣẹ̀ṣọ̀dọ́rù àfẹ́rọ̀ gbogbo ìgbà ní kíyàn máa rántí ọ̀nà nígbà nǹkan tí mo ń san lọ lálàyé ààyè ò dàbí láti sàlàyé rẹ̀ ni o tẹ̀lé tí èèyàn ò bá ti fi àlùkìyà mọ́ ẹ lẹ̀ tó mọ̀ pé gbogbo bá ti wulẹ̀ káàdì á sílẹ̀ níjọ́ yóò máa jẹ́ kí èèyàn jẹ́ kéèyàn kì í jẹ́ kí èèyàn fẹ́ sacrifice ìmáyé èèyàn fún anything àpẹẹrẹ ayé àbọ̀wọ́bà sílẹ̀ yóò wá torí ayé pa ìmáyé náà No, I won't do that. Torí tó bá ń bẹ láyé, aláyé o. bá sí ìyàwó yóò ẹnu wọn bá tán yẹn. Ọlọ́jọ́ sábà níbẹ̀ Káàdà Amúnàbí.